وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنتي إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدسة اللهم آمين بسم الله الرحمن الرحيم ألف لام كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلى الله إنني لكم منه نظير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير بسم الله الرحمن الرحيم ألف آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا يمتعكم متاعا حسنا فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم فهو على كل شيء قدير alhamdulillah ọba tó wò nínú àánú rẹ̀ ká máa bẹ lórí islam ó ṣe wá ní olùtẹ̀lélànà súnà tànàbíwá Muhammad ìkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run ọba nàbíwá Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn tí wọ́n ń rìn lójú ọ̀nà òjíṣẹ́ ọlọ́run tálíkì àwọn òfin à ń bẹ̀ nínú àrùn rẹ̀ ọlọ́run padà sí àpadà sí gbogbo tó lè sọ̀rọ̀ ẹ̀dá méjì ó ọlọ́run ọ̀la ìpè súra ọ̀kàlá nínú al-Qur'an nínú ọgbọ̀ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run sọ̀kalẹ̀ fanabu wa Muhammad ike àtọ̀rọ̀ ọlọ́run kú máa bá al-Qur'an alápẹ̀lẹ́ ọgọ́rùn kan ó lé mẹ́rìnlá ní súra tó wà nù ẹ̀ ọgọ́rùn kan ó lé mẹ́rìnlá ní súra tó wà nù àwọn àyà tó wà nù al-Qur'an ẹgbẹ̀rún mẹ́fà bí ọgọ́rùn ó lé díẹ̀ ní ala ulama lórí àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ tí ń bẹ láàárọ̀ àwọn afa lórí òǹkà rẹ̀ ìyẹn kọ́ la fẹ́ lọ lẹ́nu àmọ́ fẹ́ pè ní tóhùd ọgbọ̀ọ̀rọ̀ anẹ́bí ọlọ́run tóhùd aleyhi sàlẹ̀m wàhálà nàbí yìí nà sàlẹ̀m yìí ń gbà òjò lọ́kọ̀ ajẹ́ wípé ó jẹ́ Ana wa muhammed alayhi salam aya ọgọ́rùn kan àti mẹ́tàlá ọgọ́rùn kan àti twenty three ló wà ẹ aya ọgọ́rùn kan àti twenty three kí ló fà tá a fi ń gbogbo tí ó ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀ lànàbí yẹn nàná ẹ̀fọ́ sàbí kí wọ́n tó lọ oyún nàná rẹ̀ kí ló kọ́ rẹ̀ aya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ وما اختلف أحد من العلماء السلف ولا خلف bẹ́ẹ̀ ni ààrin nú àwọn àfa àṣáájú nú ọ̀sàbí àbámutábì yìí tí wọ́n yapa pé súrà yẹn mẹ́jọ àti láì àbí súrà eléyìí ò sí nu Kùránì àbẹ́lẹ́yìn ni new edition àbẹ́lẹ́yìn ni old editions or new versions kò sí torí pé tírà yìí ọlọ́ọ̀bá adẹ́dàá nàzálàbí irú hùl amín àlàyàkọ̀lì bí kẹlítẹ̀ kúrú nà nínà nìdírí ọlọ́run ní pẹ́ẹ́dẹ́pẹ́ ni ó mú wá fún àtẹ́bọ̀ Muhammad rúhù làmì lókè ẹ̀mí ìfọkànbalẹ̀ ẹ̀mí ìfọkàntán tíra kan tó pé láyà tí ìlbá tí lòmì bẹ́ẹ̀ nìyàdé ìwàlá min xalfi yìí tẹ̀lifílò min hàní min hàní. ìbàjẹ́ kan ìdínkù kan ò ní ṣẹlẹ̀ sí lánàá kò ṣẹlẹ̀ sí lónìí lọ́la tálẹ̀kí àmọ́ òfìdí kò ní ṣẹlẹ̀ sí. lọ́pàá tó jẹ́ pé àwọn ẹni ṣáájú wọ́n á alukur'an bí asùnmá ìṣúwárí ni wọ́n à aláàzáàrí kọlùbí wọ́n á alukur'an pẹ̀lú ọkọ rẹ̀ àti àyà rẹ̀ ló ka àyà wọn ka wọn ní fíà wọn yà alukur'an ìṣúná ọpọlọ ha sórí kíni o inú òun tó jẹ́ wípé gbogbo adẹ́dà fẹ́ ṣàánú láti ha Ọkọọ ká o sì ní rò papọ̀ mọ́kọ̀ ara àfi yẹn rọ̀ a fi ń rẹ̀ ọlọ́run ọkàn wa lọ ẹ̀yẹ ló sìn ọlọ́run sóra yìí sọ̀kalẹ̀ fún wa maka sóra tún mẹ̀kìyà kí ló dàbí pé ní mẹ̀kìyà ìyẹn làwọn sóra tó sọ̀kalẹ̀ lásìkò tá wà níbo tó wà ní ó àmọ́ táìmù tó wà ní maka yẹn duration of thirteen years tánà bí ṣèkìlì o tó ṣe ìjìra ó lè sọ̀kalẹ̀ fún láàyè ní gbogbo súrà tó bá sọ̀kalẹ̀ within thirteen years wọ́n máa ń pè ní súrà tó lè pè á gbogbo súrà tó bá sọ̀kalẹ̀ lẹ́yìn gbàtà nábì kú ní maka àtà tó ṣe ìjìra lọ sí Mẹdínà wọ́n pè ní súrà tó mẹdàníyà gbogbo àwọn súrà kọ̀ọ̀kan yìí ló máa wá ní àwọn àmì àti àwọn àṣàyàn tí ó máa bẹ fún tí ó fi yàtọ̀ sí súrà tó mẹdàníyà níbi ọlá tọ́lọ̀ ń ṣe fún al nìyẹn ìyẹn ni wípé súra yìí tá a bá pè ní Suratul Makiyyah kí làwọn àmì tá a fi mọ̀ wípé súra sọ̀sọ̀ kalẹ̀ fún ní maka ní kí àtọ̀lọ́ náà kó máa bá ìyẹn ni pé wàyíyà tu'anni bi usulil aqaid islamiyyah gbogbo ọ̀sọ̀rọ̀ súra tó bá sọ̀ kalẹ̀ fún maka ó kéré ní àbógún bó tiẹ̀ pé súra tó gún òfin bẹ́ẹ̀ pọ̀ maka ó náà súra tó sọtí ọ̀pọ̀ súra mẹ́ka súra tó mọ̀ fàṣọ́là ọ̀sí yọ̀ àwọn súra tó dẹ́ pé ayé àwọn kéré òǹkà ayé àwọn kì í sì pọ̀ so torí wípé yóò máa tọ́ka lórí usulul aqaid islamiyya àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn islam wa kadhalika yatakallam an tawhid wa usulul aqida at ìpìlẹ̀ àkídà sí ní kíni wàyàtàkàlámà àná rìsàlà yóò máa sọ̀rọ̀ nípa mẹ́sẹ̀gì àwọn sẹ́tà fúdání anabiwa Muhammad àbáwọn sẹ́tà fáwọn anabi tó ṣáájú rẹ̀ wàyàtàkàlámà àná lìjẹ̀zà bẹ́ẹ̀ ni yóò máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà nípa àwọn tànàbí ọlọ́run tá sọ fún wa torí kíni ntàbẹ́ kan sóra yìí torí ìyẹn ni pé ó fẹ́ sọ fún àwọn tànàbí ọlọ́run láti lè bu omi tútù sọ́kà nípa àwọn ó máa ṣe tí ó máa especially sura yìí sọ̀kalẹ̀ báwọn afáṣe ń ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí ọkù rẹ̀ àbí tọ́lì tó ṣe kíni tó sì wọṣẹ́ àti ìyàwó rẹ̀ Khadija ìyọnu ọlọ́ọ̀kú bàbá tó ṣe kíni tó sì wọṣẹ́ torí pé ó dàbí ìgbà wípé ka anáwó fàkọ̀rọ̀ iná yàtàlá ard àwọn tí wọ́n mójú tó tẹ́sà kólé kan pẹ̀lú ẹ̀ lórí ilẹ̀ wọ́n ṣe kíni ó ṣàfẹ́kù wọn lásìkò kérésì ọmọ ń àmọ̀lẹ̀ ọ̀sìn ọdún tá torí ẹ ó jẹ́ kí súrà yìí kó máa san tó pọ nínú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ṣáájú bóò ní ayé wọn ó nuhu alayhi salam ó sọ̀rọ̀ anabi musa alayhi salam tó tiẹ̀ nínú àwọn nínú súrà yìí bákan náà ó wá sọrọ ànábì léyìí tó torí ni sọ yìí lọkọ sọ kan ló ọba dáadáa bá fún kan ló bá kó máa ẹ̀dá kan àbí sèṣì kan ní òbí sọ sóra yẹn ó pe sóra yẹn kéde sóra tó Hud ọgbọ ọba anabi wa Hud aleyhisalaam anabi Hud aleyhisalaam ó jẹ́ kan nínú àwọn anabi ọlọ́run mẹ́rin tẹ́jà lárúbáwá lamma jaa aba zarri ila rasulillah ìgbà tábù zarri wà bá anabi wa Muhammad tó fẹ́ máa bí nípa àwọn anabi ọlọ́run ó ní arba'atum min al oní uhudun wa shuaib wa salihu wa sahibuka ya abadhar bó ṣe kà fún mi aleyhi salatu wa salam ìyẹn ni pé uhud aleyhi salam anabi woni anabi ọlọ́run tó jalabawa wa salih anabi salih anabi woni larubawa ni wa shuaib anabi shuaib larubawa ni wa sahibuka ya abadhar. àti ọ̀rẹ́ rẹ̀ ìrẹ́ta ní ìrà àbàǹgbà yaani muhammad sallallahu alayhi wa sallam títúmọ̀ wípé àwọn súra yìí àwọn afa wọn gbà bẹ́ẹ̀ látẹnu àmẹ́bọ̀ muhammad kí asọ̀lọ́lọ́ kú máa bá nínú àwọn súra tọrọ ọbẹ̀ lé díẹ̀ tó kódà gbogbo ń ṣe ọlọ́run kí asọ̀lọ́lọ́ kú máa bá ọ̀kan ní súra yìí wà ewu gborí rẹ̀ kí ló dé torí pé ó yà bákìrì lẹ́nu pé ọjọ́ orí ti ń bẹ láàrin wa mẹ́ta ni so bẹ́ẹ̀ wíyẹn bá tiẹ̀ déwẹ̀ kó níjọ dé bá wọn náà lọ́ọ̀kan náà ni àmọ́ pé kan sọyọ ni ó ní lakọ̀dí ṣíptà ya Rasulullah ó hewu ànábì ní ṣáàyà bá ti nà òòdì والواقية والمرسلة وعما يتساءلون وإذا الشمس كورت àwọn súrà tó kéwú bá mi ó pọ̀ níbi ìdààmú tọ́lọ̀ mọ́ ní ṣe fáwọn àdábì ọlọ́tún pé wọ́n jíṣẹ́ rẹ̀ sẹ́yìn mọ̀ wípé ajátẹ́bẹ̀ làwọn ẹ̀sìn mọ̀ wípé wọ́n tó máa ń fa ewu ọmọdé ńgbà mí stress máa ń kún ọlọ́mọ dá wa láàmú má fìtínà wa ẹ̀ẹ́kà rí pé kí ló ń fa ewu yàtọ̀ séwu ọ̀sẹ̀ bí Yorùbá ṣe máa ń wí yàtọ̀ séwu ogbó ewu àgbà tó bá dé àmọ́ ìpè àgbàlagbà lélẹ́yìn àmọ́ àwọn kan bẹ ewu yẹn ó kàn yọ náà ni sọtí gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sanabu wa muhammad lamma nadara ilayhi dhata yawmin anas bin malik radiyallahu anhu wa qala wa qad adadtu shayba fi lihyati rasulillah ala sab'ata ashar anas bin malik ó kéré pàtó wà lọ́nà anabi wa muhammad ọmọ ọ̀dọ́ rẹ̀ ni ó sì bọ̀ isa anabi lọ́dún mẹ́wàá ó léwu máa ń anabi dáadáa báyìí tó máa yọ wò torọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wojú ẹ̀ kì í ṣe mi ti jẹ́ kìnìún ìjẹ́ kìnìún kọ́ wà láàkì mínẹ́lì haíbà níbi ìbẹ̀rù bójú àti ìdí àpọ́nlé wọn yìí fẹ́ wo ojú ìṣẹ̀tì gẹ́gẹ́ wọn a máa bí wọ́n ti yàn yọ ọ̀yàn wò ó ní mo kà á ewu tó jáde ní agbọ̀n sí ọlọ́run ó ló jẹ́ seventeen jẹ́mà adébàṣà abẹ́lé gan káàtì àwọn ọmọ sọ̀rọ̀ anẹ́sọ̀rọ̀ mẹ́lìkì torí pé ọlọ́run fún ní mẹ́mórì tó fẹ́ kọjá àtẹgbẹ́ ẹ̀ so ìyẹn ni pé fẹ́ lọ à ń sọ̀rọ̀ nípa ànábì ọlọ́run Hud alayhi salam bó ṣe sọ̀rọ̀ ta ànábì Hud ní súra yìí sótìyé ó sọ náà ní o láwọn súra ó sọ ní súratul Ma'arij kíni o Ma'arij tá ó sọ̀rọ̀ o ó sọ̀rọ̀ àwọn ìjọ ànábì tí wọ́n pè ní ìjọ torí pé tó tà wọn láàmójú ni pé ọlọ́run dá wọn lẹ́ni tó ga so ti wọ́n lágbára gan so wọ́n lé kàn wọ́n nífọ̀lẹ́ kan náà so ìjẹ́ ìlágbára ìjẹ́ èèyàn gíga wọn ó jẹ́ kí ó jọra wọn lójú nípa kíni nípa ọ̀rọ̀ ọlọ́run wọ́n wá ń ṣe mútómútó fa arsalna alayhim rihan sarsara bí wọ́n ṣe gàtọ̀ náà ọlọ́run ní atẹ́gùn la rán sí wọn o. ìyẹn ni pé ọlọ́run fẹ́ sọ fún wa kan tó ń dá tó ga lórí ilẹ̀ tí pàrọ̀ ká ètí sọ́la yìí bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú kíni alif lam ra naam tábà wo súra yìí àwọn afáàmọ́ ń tẹ́kí gan-an pé ní munasabat àwọn ìbáṣe tí ń bẹ láàrin súra tó ṣáájú àti súra tó tẹ̀lé súra tó kíni tó ṣáájú àti súra tó tẹ̀lé súra tó Yunus ló kíni ló ṣáájú súra súra tó lóhùn wá tẹ̀lé àwọn afọwọ́ á gbìyànjú bágbára wọn ṣe máa láti pẹ́ ká wò á sì padà máa rí i pé wọ́n ń ṣe déédéé torí pọ́rọ̀ ọlọ́ọ̀bá dáadáa ìgbà mẹ́ta bá ka olùdó alukoran ẹ fẹ́ rí pé yóò fẹ́ràn bí àyà kan náà ní gbogbo ẹ̀ torí pé yóò jọra wọn ẹ̀kejì yóò máa so ọ̀nà máa ń pè ní ìsìjà yóò máa wọra wọn. Naam Suratu Yunus ó parí pẹ̀lú kí ni wattabi. Wattabi ma yuha ilayka wasbir hatta yahtuma Allah. Ìyẹn ní pé sura ẹ̀ parí pẹ̀lú wattabi ma yuha ilayka. telling ń ta fi ránṣẹ́ sí ẹ kí náà fẹ́ràn al-Qur'an al ọ̀rọ̀ tó wà tí ó wà kọ́kọ́ sọ nu súrátù yóò jẹ́ ni o ọ̀rọ̀ kí o al-Qur'an al ó ní kitabun. kitabun uhkimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir. ẹ̀rí pé ọ̀rọ̀ tíra ló sọ̀kalẹ̀ àbí the same ọ̀rọ̀ súrà tíra náà ló jẹ́ kí ló fẹ́ sọ pẹ̀lú ẹ̀ ẹ bá padà sí àyà méjì náà lẹ́yìn ara wọn. àyà méjì sẹ́yìn ara wọn a padà rí i pé khutimati súrati al-awwal súrati Yunus àbíkọ̀díyàtì tawhid wọ́n parí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kan wà ń yẹm sásìkà Allahu bidurin. wà ń yẹm sásìkà Allahu bidurin fala kashifa lahu illa a rí i pé ọ̀rọ̀ tawhid ló fi parí ẹ̀ nínú àyà méjì sẹ́yìn tẹ́ bá wọ àyà méjì tí ó tẹ̀lé ọ̀rọ̀ tí ó máa tó ń tẹ̀lé ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ àkéda ó ní kí ni wà á ní ebúbú lọ. Allah ta'budu illa Allah. tó ti yẹ ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi àbí kí ni Allah subhanahu wa ta'ala ti ń jẹ́ pé ọ̀rọ̀ kí ni ó tún tẹ̀lé o ọ̀rọ̀ àkéda ọ̀rọ̀ ìbádà tó ìyẹn ní ṣe pẹ̀lú ní ó ṣe pẹ̀lú ìbámu tó ń bẹ pẹ̀lú súrọ̀tù Yunus àti wo àti súrọ̀tù Hud alayhi masalam. Alif lam كتاب أحكمت آياته ثم فسرت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا يمتعكم متاعا حسنا إلى له ويمسك الذي فضل فضله وإن تولوا فإني أعرف متى bó ṣe jára sí mẹ́ta yẹn téèyàn bá kà bẹ́ẹ̀ alif láàmúrọ̀ yóò gba aládà tààtì ànábìrin man qara arfan bi ashrin amsalha ó ما قلت ألف لام lam ألف àyà ولكن ألف walakin alif ashara wàlámù ashara wọ̀rọ̀ ashara àmọ́ bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú àwọn súra tó kù díwá nineteen in number tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ wọn pẹ̀lú huruful muqata'a àwọn aráàfin ẹlẹ́yọyọ ọ̀pọ̀lọpọ̀ bàbá wa lánàá ọlọ́ba wa san wọ́n lẹ́sùn olóore tó bá tú àyà yẹn fún wa àyà dẹni ó ní kí Allahu a'lamu bi muradi ọlọ́run ló ṣe kí ni o ló nímọ̀ nípa rẹ̀ tó ti a lè nínú àwọn afáà míì tí wọ́n máa dara wọn láàmú lẹ́yìn táwọn sálàfù ìtúrú ẹ̀ torí bá pé ẹ̀kọ́ bá nímọ̀ nípa àtúmọ̀ rẹ̀ ni àwọn kí ni o àwọn lẹ́yìn mọ̀ pé sálàfù làwọn bàbá yẹn àwọn ìwúlẹ̀ dara wọn láàmú wọ́n kàṣà fi ti ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ ta ni ọlọ́run àdúrà àwọn mọ̀tà àkìrún tí wọ́n máa fẹ́ gbìyànjú wípé àwọn fẹ́ tú kí ni o àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn oríṣiríṣi wà ní ká kíní kan ya kíní kan àyìn kíní kan gbogbo yẹn wàhálà ni wallahu a'lam bi murad dhalik walakin arjah al-aqwal والبعث الذي قام عليه السلف بمثل بمثابة هذه الحروف المقطعة وتوني شكل الله على في لي يوي àwọn àfa àgbàrà sọ fún wa yìí pé ọlọ́run bá dẹ́là ó fẹ́ jẹ́ kí ìpèníjà ìtaniláyà kó máa bá wọn lárúbáwá tó fẹ́ sọ kùránì lédè wọn wípé ẹni tí mo rán sí lágbáwá ni o mo ti sì fún mọ̀jísà mẹ́rẹ́kù tí ń fún yóò jẹ́ kí ni ọ̀rọ̀ ọ̀nú èdè yín ẹ̀ wá nílé ìmúlò ẹ̀ wá máa wí pé yàtàkàwọ́n mi òrùfì lògátìkùn yóò kó jọ sínú àwọn kí ni aráàfin èdè tẹ́ ẹ máa. àmẹ́ ẹ̀mí lè ṣe kí ni ẹ̀mí mú rẹ̀ wá. àwọn nítorí pé dábàá ti rí àwọn ará fi yẹn àmì ni o alif láàmì ń fẹ́ padà bá tí ó tẹ̀lé ní kí ni o sifatun lil Qur'an al-Karim yóò máa tọ́ka yóò máa sọ̀rọ̀ o al-Qur'an tẹ̀bẹ́jà mú méjì àbí mẹ́ta wá lápẹ̀jù yà á i. ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه ìyẹn ni pé nígbà tó sọ alif lamin tán kí ló tẹ̀lé ذلك الكتاب ọ̀rọ̀ tíra ìyẹn ni pé ọ̀rọ̀ yìí o ohun tí ó kójọ sínú alukur'ani inú arabi tẹ̀ mọ̀ náà ni o yasin yasin wal-Qur'anil karim wal yáàwó àti kíni àti sin aráàfin kọ̀ọ̀kan náà ni yáà sì kì í so kọ ànábì wa Muhammad ó ní wàlú Kùránì hakim tọ́ a. ọ̀hà máa ń tẹ̀lé àárẹ̀ ìkàlùkù àárẹ̀ ìkàṣùkọ̀. a Al-Qur'an akada àti gbogbo àwọn súrà tí wọ́n ṣe kíni tí the same thing náà ní sùúrà tá a wà lórí ẹ̀ alif lam. alif lam. kìtáàbù. mẹ́ta yá tó súnmọ́ fúsílẹ̀ sí lẹ́dùn hákìmí kọ́bí. kìtáàbù ọ̀hìkìmẹ̀t àyà tuntun àwọn àyà rẹ̀ ọ̀hìkìmẹ̀t ọlọ́run pàfẹ́ẹ̀tì rẹ̀ títò rẹ̀ pẹ̀lú ara wọn ó ṣe kí ni ó pàfẹ́ẹ̀tì rẹ̀ tí ò fẹ́ sírú ẹ̀ ọ̀hìkìmẹ̀t bí gbólóhùn yẹn ṣe tó tẹ̀léra wọn gbólóhùn tó ṣe déédéé ni àwọn àyà àánú rẹ̀ ó kìmẹ̀t wọ́n parí ẹ̀ wọ́n fún silat. summa fún silat. lẹ́yìn ìgbà fún silat ìyẹn ni wípé àwọn àlàálì wàlhàràmù ń bẹ wọ́n ti kí o ọlọ́run fàṣọ́lá àwọn àkàmù nù ẹ̀ ó fọ́ àwọn ìdájọ́ sí wẹ́wẹ́ nínú kí ni olùsúra ìbákan náà. ìlànà hakimin khabir. lọ́dọ̀ ta ni talẹni tó ń wá ìyẹn ni pé ẹni tó ń wá fanabu ẹni ó sọ fẹ́ nìyẹn tó bá a sọ̀rọ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí ó wá látọ̀dọ̀ miladun hakimin lọ́dọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ọba tó ma ọ̀rọ̀ gbé ọba tó jẹ́ kó nǹkan lọ́ba ọ̀rọ̀ khabir bẹ́ẹ̀ lọ́ba gbogbo ẹ̀wẹ́ nǹkan. ló wà tó jẹ́ wípé a lè ríru alukoran torí pọ́lọ́ ọ̀rọ̀ ọba dẹ́dà wa ni ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ọba dẹ́dà wa ni ó ní kúlì làyín sítàmà àti ìnsù wà lè jẹ́. làyín sítàmà àti ìnsù wà lè ìpele níta nìyẹn o ó ní sọ fún wa làyínì sábà àti ní ìnsù jìn tó bá rọrùn fálìjànú àtẹ̀yìn kí wọ́n papọ̀ kí wọ́n rọra wọn lọ́wọ́ àlà àyàtú ni mi sì là àbọ̀ kí wọ́n wá múlò alukur'an yìí wá ó ní mi wọn ò lè ṣe ó lè múlò o ìyàrá má jẹ́ wọn ò lè múrò ẹ̀ wá ìyẹn lọ́pọ̀ gbà àwọn mẹ́sẹ̀gì kan máa ń wà lórí whatsapp or facebook táwọn èèyàn máa ń rí àwọn èèyàn máa ń disturb ara wọn wọn ní plan tuntun kan ẹ wọn ti sẹ́yìn <laughs> ta ni ó kọ̀ ojàre àlùjáde òtò ní ni àbí táwọn tèèyàn tàná wọn táwọn tèèyàn tàná tí wọ́n gbédè gan tí wọn ò rí kọ́ so ó ṣe wá lẹ́jẹ́ pàtó ní ìyẹn ò àníkì láti panic of that wọ́n lé ní urgent message kí ni urgent message lórí kí ni wọ́n fẹ́ sọ kúránì tuntun kankan lè múná furqan al-haq kí náà pé furqan al àti furqan àti haku rẹ̀ ní kúránì ló ti mú so <laughs> eh, wulẹ̀ ní láti wà panic torí pé kò lè jọra wọn so kò wọ́n ò lè tì bọ̀ kí wọ́n ní wọ́n wá fẹ́ no kò lè dàrú limaza torí kí ni ma ó fi bàtí kìtàbù kọ̀tì. wọn ò sọ súra kan tíra kan wọn ò pírísààvù tíra kan ṣáájú tíra yìí tíra kan ò lo sẹ́ńtúrì kan rí téèyàn kan fọwọ́ ara ẹ̀ ó bá wùyàn lánàbì ló kọ́ òun ló kọ́ àbí yes good and fine but tíra kan live for more than a century ilá àti kí wọ́n ṣe kí ni ìmọ̀ kí wọ́n ẹ̀dì tẹ̀ ìmọ̀ kí wọ́n rọ́bì iṣẹ́ ìmọ̀ kọ́ bá wà kọ́ wà outdated tí ò bá kí ni o tí ò bá gbà yẹn mú gbogbo rule tí àwọn fọlásífà ọ̀rẹ́sítò ni àbí sakarot àbí tí wọ́n kọ lánàá pàtàkì gbogbo fọ́múlà àwọn náà ṣe kí o wọ́n ti ń fọ́ ọ̀tẹ̀ pé kò ṣe kí ni kò bá mu kọ akéǹkà bá so tí máa ń gbéra rẹ̀ pé òun kọ application kan ṣe ẹ ti yé ẹ pàrọ̀ o wọ́n àwọn application ti hold bẹ̀tẹ̀ lẹ́yìn kọjá application kan ṣe kí o tó lè kìtáàbùn ọ́fìkìmẹ̀t àyà àtùkù àyà rẹ̀ ìyẹn ni wípé wọ́n tẹ̀léra wọn ìka ẹ̀ lè yọ̀ kan lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹ́ nìkan lẹ́fẹ́ kà tẹ́bá ti lè yọ àràfi kan nínú àyà alukur'an yóò ṣe kí ni ìtumọ̀ rẹ̀ ò ní bá mọ́ wọ́n fún sílẹ̀t gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nù rẹ̀ àṣẹ inú ẹ̀ ọlọ́run ṣe kí ni ó fà sọ́lá rẹ̀ mẹ́ńládùn akíyín xabíyì tó látọ̀dọ̀ ọba tí mo ń sàsọ́bádé خبير أبو جبني نعم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون ألا تعبدوا إلا الله ألا تعبدوا إلا الله نذير وبشير nínú tí kúránì yìí ó ní alátẹ́rùbù ìlọ́lọ́ ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi ayábítá ní allah ìyẹn ni wípé iṣẹ́ tí anabiwa muhammed jẹ́kí àtọ̀lọ́lọ́ kó máa bá iṣẹ́ tó mú wá fún wa tó ṣe iṣẹ́ táwọn anabi ọlọ́run tó ṣáájú tí wọ́n ṣe kí ni tí wọ́n mú wá nìyẹn mú wá òun náà ní kí ni atawhid ìmọ̀lọ́run kò fẹ́ẹ̀ anabi ọlọ́run tó ṣáájú ìlà wàkọ̀dìkánà asùdà àwátì i àtàwíd àkọjẹ́ pé ìlẹ̀ iṣẹ́ rẹ̀ gan òun náà ní kí ni ẹjọ́sìn fọlọ́ qala Hud wu qala Nuh wa qala Shu'aib wa qala Salih gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú tá lọ sínú àgbọ̀rọ̀ tí mo ń sọ yìí ni pé ibi gbogbo wọn àní olùmọ̀ọ́ ọ̀tẹ́kùn. àní ìbùdùwà tí gbogbo wọn sọ ni pé ẹ máa sin lọ́hùn ọlọ́run nìkan ṣoṣo ni kẹ́ máa sìn ó ní allah ta'budu illallah ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́lòmíì látọ̀ sí kíni allah ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ìtumọ̀ ẹni yẹn ìtumọ̀ la ilaha illallah ìyẹn ni wípé la ma'budu bihaqqin illallah kò sẹ́ni tí jọ̀sìn tọ́ sí lódodo abdani àfi Allah ìyẹn ló kàn tó jẹ́ pé àwọ̀ mu kẹlìmẹ̀ sotie àwọ̀ mu kẹlìmẹ̀ gbólóhùn tó tóbi jù láyé yìí oníkìní la ilaha illallah torí pé gbólóhùn kan ní tí gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú tánà ṣe kíni tí wọ́n wá wí ó wá ní ìní. ìnáni lakum min hunadiyahum wa bashir. ìnáni lakum ànábì ń dájú èmi tẹ́ ẹ rí o làkún mo jẹ́ fún yín nàrírùn mò ń kì í nílọ̀ nípa ìyà ọlọ́run fẹ́ni tó bá sin nǹkan míì tó bá yàtọ̀ sí Allah wàbàṣír mò ń dẹ̀ jẹ́ olùfún yín nírò òdùnnú nípa kí gbogbo ẹni bá sin ọlọ́ọ̀bà Allah nìkan Allah yudkhila unnara pé ọlọ́run náà ò ṣe kí ni fi wọn náà àdìsí muazu ọmọ jabal muazu ọmọ jabal ìjọ tó wọn àtànẹ́bì tí wọ́n dìjọ lọ muazu ní kúntù mọ̀rọ́bì fún rasulullahi sallallahu alayhi wa sallam ó ní mo jẹ́ nìkan tó bá nẹ́bì kẹgbẹ́ mo bá nẹ́bì rìn níjọ́ kan faqala ya muazu ó ní rẹ̀ muazu atadiri mahakullahi alal sọ ọmọ ẹ̀tọ́ ọlọ́run lórí kíni lórí ẹrú rẹ̀ àti kí lẹ ẹ̀tọ́ ẹrú lórí ọlọ́run ó ní mo ní Allahu wa rasuluhu alam hada sha'nu sahaba ìṣesí ọ̀sán abẹ́ nìyẹn ó ní mo ní ọlọ́run àtòjíṣẹ́ ló mọ̀ ọ́ èmi ò mọ̀ ọ́ olakoko wa ma haqqullah ala al-ibad ẹ̀tọ́ Ọlọ́run ẹ̀tọ́ tí Ọlọ́run bá dada nílé wa lórí aya abudu wala yushriku bi shay'a òun náà ni ká sìn ká má ṣe kí ni o ká má mú kankan mi pẹ̀lú ẹ ìyẹn ẹ̀tọ́ yẹn téèyàn bá ti ṣe kí o téèyàn bá ti ṣe tó bá ti bá ti ṣe ẹ má kí n wà á kúlẹ̀ ìbàdí ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ẹrú lọ́dọ̀ ọlọ́run tí ó gbà òun náà pé kó má níyà tí ò mú pẹ̀lú ọlọ́run ṣe àpapọ̀ ọ̀rọ̀ gan ìyẹn ni pé láti gbọ́dọ̀ mójútó ohun tó lè jẹ́ ìwé jìyà tí ó fi ránú ná oníkómù kàmí pẹ̀lú ọlọ́run dọ́dọ̀ rẹ̀ kó má tùbá lórí ẹ̀. àdéhìí mi ó ní wàhálà mùjìbàtàni àlùmùjìbàtàni àwọn nǹkan tó ṣẹ̀tọ́ méjì mẹ́lùmùjìbàtàni ó ní àlùmùjìbàtàni ó ní pé kí ni mẹ́lá yóṣù kìbìlá ayùdíkìlà òwòlè jáde náà ó dẹ̀ wàlmùjìbàtàní aláyúdìkìlà nàárọ̀ ó ní ṣe kí ni o ò ní fi wọn náà sọtá mẹ́nu àrùn rẹ̀ ọlọ́mọsálà wa ajẹ́pẹ́ núrò dùn tá nàbì mú wa fún wa ó ní kí ni o alànàìbúdá ìlàlá a gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi àbíkíní àfi Allah náà. ìlànà ìlàkùn nínú láti rọrùn wa fẹ̀sùn. وأن رَبَّكُمْ ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير وأن استغفروا àti pé kí wọ́n lọ wá ọlọ́run ọba yín kẹ́ wá ìyẹn ni wípé nínú tá a gbọ́dọ̀ mọ́ wá foríjì lórí ẹ̀ oníkíní o al-kaba'ir ash-shirk téèyàn ò gbọ́dọ̀ mọ́ túbá lórí ẹ̀ ìyẹn ni pé unaka ba'du dhunub àwọn apá kan ẹ̀ṣẹ̀ kan bẹ téèyàn bá ṣẹ̀ ẹtíkẹ́ẹ̀bẹ̀ gbẹ́sẹ̀ kéékèèké tó bá ṣẹ̀ éèmù tí ò bá túbá directly tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn ẹ̀ṣẹ̀ yẹn lè ṣe kí o òun láàlùkọ́ àwọn ọmọ tó kọ́ yóò kaffiru anhum sayyi'atihim kaffarat sayyi'at àwọn iṣẹ́ kéékèèké kan wọ́n máa ṣe kí ni o wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ kan rẹ́ gẹ́gẹ́ bí àdìsí eh, Umar ọmọ Khattab ó ní àlà ukhbirukum bima yamu Allahu bihi al-khataya wa yurfa bihi darajat ṣé kí n fi hàn yín kí n ṣàlàyé fún yín àwọn kankan tó máa ṣe kí ni yamu Allahu bihi al-khataya tẹ́ ẹ bá ṣe tẹ́ bá ti ṣàwọn iṣẹ́ yóò máa pa àwọn iṣẹ́ kankan rẹ́ àwọn sọ̀gáìrì ni àmẹ́sẹ̀ ńlá ìṣe nǹkan míì pẹ̀lú ọlọ́ọ̀bá dẹ́dà lábùdámínú lè sọ̀rọ̀ fáwọn wọn ta ọba dáadágbọ̀n ni kéèyàn ó ṣe kí ni kó wá ọlọ́run lálá foríjì kó dàdé kí ni kò túbà wà á ní sẹ́fìrú rọ̀bàkùn. wà á ní sẹ́fìrú rọ̀bàkùn summa tubu ilayhi. nínú àyà yìí ó dá gbọ́dọ̀ méjì papọ̀ tábù káàtà láti ṣe kí ni o láti ṣàlàyé ẹ̀ òun náà ní kí ni al-istighfar wa tawba sọ́tìyẹ al-istighfar kí ni wa tawba. méjèèjì wọ́n bùkátà rẹ̀ wọ́n tẹ̀léra wọn ni mánà lè ṣèkfà òun náà ni ma máa wá o àmójúkò lọ́dọ̀ ọlọ́run àtàánú rẹ̀ ọlọ́run sàmójúkò fún mi ẹlẹ́sẹ̀ ni mí wọ́táwò bá bí máa ná àrùjú ila ó padà náà إلى الله توبة نصوحا àríkẹ́ túbù إلى الله ìyẹn ni pé ẹ ti pè wọ́n ní kíni alladhina amanu nadahumu Allahu binida'i sharaf ó oh, pè wọ́n pẹ̀lú ọkọ iyì tó ga jùlọ ó wá ní túbù إلى الله ẹ padà sọ́dọ̀ ọlọ́run tawbatan nasuha tútúbà kan ìpadà kan tó ó ní gbogbo ẹ̀yin mùmíní túùbù ìlàlá ẹ padà sọ́dọ̀ ọlọ́run etu ẹni pé tẹ́ àbá wọ́lọ̀ ńlá foríjì tí kò ṣe lẹ́yìn rẹ ni kò ṣe kí ni o kó padà ẹ̀yẹn ni pé kó kúrò nídìí ẹsẹ kó wá máa ṣe ń tọ́lọ̀ lóhùn fẹ́ wàtúùbù ìlàlá tábà lè ṣe bẹ́ẹ̀. yumati'kum mata'an hasana. ajẹ́ wípé min samarati listigfari nínú àwọn benefit of forgiveness oníkíni o yóò máa jẹ́ mata and asana ọlọ́dún yóò gbádùn ayé rẹ̀ dáadáa nínú tó lè mú ìkẹ́ àánú báyà lórí ilẹ̀ tí ó tó pọ̀ oníkíni kẹ́sìdọ́lá tó lè sẹ̀fà bẹ́ẹ̀ máa ń ṣe asàfùlà dáadáa tí ń tọrọ pa àìní àìrí náà àìrí ayé torí ó sọ fáwọn ọjọ́ rẹ̀ wípé wà kó lè tó sẹ́wọ̀n. àwọn olùsọ̀fìrú rọ́bà kò ní náà ká náà fàárọ̀. yóò sì sànà. torí àsìkò ìyẹn ni wípé ó nu ti àbùkátà dáadáa tó lè jẹ́ káyé wọ́n tún sàn òun ni ká ṣe kí ni o ká máa tọrọ àforíjì bí àwọn abẹ́ gbádùn ayé rẹ̀ kó máa ṣe kí ni kó máa wá ọlọ́run ọba lálàforíjì ọ̀nù tó lè dé kéèyàn rí àánú ọlọ́run tó lè kéèyàn lè ti rí gbà yẹn ó ní yorùbá tẹ ẹ̀kọ́ nù. yorùbá jẹ́ ẹ̀kọ́ mẹ́ta àbàdàn nílà ajalin musamma. yorùbá tẹ ẹ̀kọ́ mẹ́ta àṣàna ìlà ajalin musamma. a jẹ́ kí ẹ rádùn ayé nínú jíjẹ nínú kí ni o nínú mímu èyí tó dáa àmọ́ o àti jíjẹ àti mímu ìgbáyé gbádùn yíyan o ìlà ajalin musamma. مسمى إلى وقت محدود àsìkò kan tá a lè kí ni tá a fà á sí i adẹ́gbẹ́ gbogbo gbogbo ayé gbogbo ìgbádùn rẹ̀ ó ṣe kí ni o làálà ìgbádùn àlùkí àmà ni ó ṣe kí ni ni o sálà ìlà àjàlẹ́ musamman ìlà wákìtì màdùlá àsìkò kan tá a lè ṣe kí ni tá a wọ́n yóò ti kún lálẹ́ fàbùlẹ̀ fàbùlẹ̀ tẹ́lá wá gbádùn yẹn tẹ̀sí bẹ́ẹ̀ tán yóò ti kúlà ní fọ́tìlẹ̀ fọ́tìlà láàrin àwọn àsìkò yẹn yóò dà lọ́lá sóti yóò dà àwọn kan lọ́lá nù ọ̀la rẹ̀ yóò sọ àwọn kan lẹ́sàn nínú bó ṣe fẹ́ rẹ̀ ìyẹn ni pé gbogbo tí ó sì fún wọn yẹn náà ìlà ẹ̀jẹ̀ ní mùsàlùmá náà. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم wàá ń tàwa lọ àmọ́ o tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ sọ́tìyé ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run tá a lá àwa foríjì ọlọ́run tá a tù bá lórí ẹ̀ sọ́tìyé ànábì ní ìnì. ìnì àkọ́kúnra ikùn àtàwọn ẹ̀rọ mi ń kẹ́mi. ádámù ní sèkfà tẹ́ ẹ bá kọ̀ tí òwò ọlọ́run láforíjì tó kọ̀ tí ò padà sọ́dọ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀ àdáàbẹ̀ ìyá ni o. ọlọ́run tí ó lè kó parun báyàn tí ó lè má jẹun òrojú ráyè kó lóhùn òtúbá ẹnu àwọn àǹfààní kan tọ́lọ́ bá fún wa nínú oṣù ọ̀mọ̀dọ́n ó ṣe ní oṣù àforíjìn ẹ̀ṣẹ̀ automatic torí pé wà rọmọdọ́n ila rọmọdọ́n ramadan kan sí ramadan kan yóò máa parẹ́ ni àwọn ẹ̀ṣẹ̀ tó wà láàrin rẹ̀ tábàtì lè jìnnà sẹ́sẹ̀ tó yẹn ni pé oríire ńlá là àṣeyọrí tó tóbi ni fún wa ìdẹ̀ra kan tọ́lá ọba abẹ́dà tó máa mọ̀ pa tó pàfẹ́ẹ̀tẹ̀ ìbálò ọmọ yìí wípé ó fún aláwọn oṣù kan tá a bá ti ń gbàwẹ̀ nú ẹ̀ yóò máa jó jẹ́ sábà bí àforíjì gbogbo àwọn ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ láàrin rẹ̀ náà mùkàfàrà tó dùnú mímí àwọn ọmọ ọ̀rọ̀ tí máa ní kíni tí máa ń rẹ̀ gbogbo ẹni tí ò bá túbá wàá ń tàwa lọ́wọ́ yìí. أخاف عليكم عذاب يوم كبير lẹ́yìn báyìí bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá tí ò bá tú bá tí ò wọ́lọ́ láforí ti dọ́bà kíni dọ́bà àlá ànábì ni mò kan ìyá omi ẹ̀bí iye ìyá ọjọ́ kan tó tóbi ẹ̀gbọ́ ìyá kí mo pè ọjọ́ torí pé ìjọ àlùkìyàmà kì ṣe ọjọ́ tó pọ̀ o kì í o àmúlágbára torí pé wà ìnà yàwó yàwó mẹ́rin ìnà rọ̀ ìlànà ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ó dàbí kí o kà á lè ti sára bí one thousand years ló ṣe rí lọ́dọ̀ tí a káwá ní kéèyàn dúró hundred years lọ́dọ̀ kó dúró ní kí o hundred years ọlọ́run ọba jẹ́ ká mọ ó ṣe rí. Ijọ yẹn tí ó rí yẹn tá rò dáadáa tọ́nà pé lọ́jọ́ kan tó tóbi ìyẹn ni a fẹ́ ní ọdún ńlá bẹ́ẹ̀ ni yọ̀ọ̀mù kẹ̀bíyè ọjọ́ tó tóbi kí ló ní tọ́jà tóbi lè lẹ́tì ha nípa àwọn wàhálà ìdààmú tí ó gbogbo lórí ilẹ̀ ìjọ yẹn. Yàwó tí àwọn èèyàn dùn wájú ọba Adẹ́dà, kí ló dé títọ́ yóò fi tóbi? Ọlọ́ọ̀ba Adẹ́dà wọ́n ní yóò pàṣẹ kí kó ti kí ni o, kó máa sọ̀kalẹ̀, yóò máa yóò máa bẹ ní nǹkan bíi like forty feet sí Yes, forty pé? Ìyá yóò lè ẹ níjọ́ tí wọ́n máa fi àágùn fa àwọn èèyàn báyìí ń bẹ́ẹ̀ rẹ̀ lómi ìtọ́lẹ́ pé àágùn tí ó là ń jọ yẹn yóò máa jẹ́ kókósẹ̀ rẹ̀ àmì ojúgun rẹ̀ ẹlòmí ọrùn so yóò máa lù ẹnu kíní o nínú àágùn ọpọlọ ọba kíní yóò máa sọ sótìyẹ ìjọ yẹn tó dọ́tẹ́yà gbọdọ̀ bẹ̀rù ọlọ́ọ̀bẹ̀rẹ̀ kíní ìyá omi kẹ̀rí táwọn náà bá tiẹ̀ wò lápèjúwe ọlọ́mọdé àwọn aláàbò ó dọ̀ fi wá láyà balẹ̀ ìjọ tí wàhálà kan bá ṣẹlẹ̀ náà àwọn ha ìjọ bros kan wá tí kàn wákàtí kan bàbá mi náà tètè máa wọlé àgbo tá kí ìṣá ìtàn báyìí àwọn ẹbẹ mi kí ìṣá ìtàn àyẹmọ kí wọn ti lọ wọn ti ṣe tí wọn sì wọn ti lọ kò aago mẹ́jọ ìtàkì kínní ah! gbogbo yẹn sì wọ́n sáko yẹn kó lu ni àsẹ́wò kó yẹn kó lu kálukú ṣe kínní o kálukú sáfẹ́ mi so ìjọ yẹn ó kọjá kálukú bẹ́ sáfẹ́ mi ẹ̀ ìyáwó máa yẹ fẹ́rù mẹ́rin o. ìyáwó máa yẹ fẹ́rù mẹ́rin ní àṣì. etí náà yẹ fífọ́ mi nìyẹn o ìyẹn ní tẹ́lẹ̀ sàn pẹ̀tí wàhálà gbà wàhálà ṣẹlẹ̀ ń ta kíláàsì o àsáwọlé àmọ́jọ́ yẹn kọjá pé yẹn ń torí ya yẹn fẹ́ràn olùmọ́rí òmìnira àkì èyí wọn sá fún ma ye ó yẹ ká sáré le ka lo gbe mama wa to dagba "abi, yóò sá ya re yóò sá fún bàbá ẹ̀ bàbá ó sá fún ọmọ. kò sọ ní láti ọ̀rẹ́ yìí. bẹ́ẹ̀ la máa ń láàánú nínú àdámọ́ ọlọ́run ká láàánú àwọn obìnrin wa wà sọ ìgbà tì í àwọn obìnrin wa ìrìn lójú tiẹ̀ torí pé nìkúlì múrin ìmù. Minimum, yàwòmá ìrìn ṣáàánú ìròyìn níjọ́ yẹn wàhálà tí ó dé bá kálukú yóò ti tó yóò kọjá wípé èèyàn fẹ́ tí kò someone else ìlà àyàfi kí ni o àwọn kan torí àṣìṣe àwọn kan ò ní í ṣe kí ni alẹ́dínà ànàmú wàkàrà. ìnáwó yà á lọ ìnáwó ọ̀gbun alẹ́ yìí bí má la ṣe lè dé báwọn bí wàhálà ṣe lè dé báwọn yẹn tó bẹ́ẹ̀ títọ́ yẹn tóbi tó àwọn kan ò ní dààmú àwọn ni àlẹ́bí nà ààrẹ mú wà kẹ́rù yẹn tẹ̀kù wọ́n ní ìgbàgbọ́ sọ́nà wọ́n wá ń ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ yẹn báwọn yẹn bá ń dààmú oníṣe kí ni o wọ́n ní dààmú tiwọn wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ àwọn àlọ́ wọ́ọ́rọ́wọ́ múra wọn bíjọ́ ẹ̀ ṣe jẹ́ kí ni ìyá omi kẹ̀bí náà. ìyàwó ọ̀hún ọ̀jọ́ kò bọ̀ wá lóníṣẹ́ ìrọ̀kọ̀rin. ìjọ yẹn bó ṣe tóbi tó báwọn yẹn bá ń dààmú tí wọ́n lọ tí wọ́n bọ̀ kò síbi tí wọ́n lè lọ o ọ̀dọ̀ ta ni wọ́n lọ. ìlà wọ́ ìmọ̀rẹ̀jẹ̀ ìkùn ọ̀dọ̀ ọlọ́ọ̀ ni gbogbo yín padà bọ̀ ọ̀dọ̀ ta ni Allah mọ̀rẹ̀jẹ̀ ìkùn ọ̀dọ̀ rẹ̀ là ń padà sí kan tó ní ẹtí wà lára ti ṣẹlẹ̀ nàìjíríà wọ́n lọ́wọ́ olókè òkun àbí oṣù wà lẹ́ nàìjíríà ó dá wà lálẹ́ ọ̀nà òkè kí sí wà lẹ́ ní wọn lọ yóò ṣe kí ni yóò gbọ́ náà pàdé ń bẹ̀. àmọ́tẹ́ ẹ kọjá mò ń sá lamẹ́ríkà torí pé torí jọ ìyá ọmọ nìyẹn gẹ tí ó gbà fọlọ́ ọmọ bèrè kẹ́dá mo lè ẹ máa sá lọ lónìí òjì. kálá kò bẹ́ẹ̀ ọdọ ọlọ́ọ̀ba níjọ́ yẹn ibẹ̀ ni fẹsẹ̀ rẹ̀ wà ìyẹn ni pé abọ́bẹ́sẹ̀ máa ń gba àwọn ẹran ẹran léyà tábà kó wọn jọ báyìí ẹ̀ẹ́kẹ̀ lẹ́nu kánà wọ́n kàn ní wọ́n kàn gba wọn jọ báyìí ìyẹn ni pé wàhálà tí ó bá gba gbogbo wa jọ Amẹ́ríkà London Asia tó ti Australia China India bá ti pọ̀ tó àgbàjọ ni Nabi bí pẹ̀lú yẹ́wò pẹ̀lú mahshar ìjọ òkójọ everybody náà tó ti kú náà ó ṣe kí ni yóò dìde ọ̀dọ́ tà lálọ́ ìlọ̀lọ́ ìmọ̀lẹ́jọ́ ó lọ́dọ̀ ọlọ́run lè fi padà sí. òwò àlọ́kùn ní ṣe iná ọ̀pọ̀lì. torí pé kókó wa jọ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ̀dí ìmàlè ó ní kápá kó ṣe bẹ́ẹ̀ ó ní kápá kó ṣe kí kó ṣe bẹ́ẹ̀ lápèjúwe ìjọ tí earthquake ilẹ̀ rírí mọ́tì bàá láwọn ìjọ tó máa ṣẹlẹ̀ láwọn ìlú kan tó máa ti ń ṣẹlẹ̀ ẹ̀ mọ́ tí máa ń ṣẹlẹ̀ nílùú ìlú yẹn àwọn èèyàn wà jáde nínú ilé wọ́n wà lọ sórí fídì tí ṣe lẹ́rẹ́ pé earthquake wọn lẹ́kọ̀ọ́ ara Japan àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ti ń ṣẹlẹ̀ kọ́lọ́ bá láwọn wọn àwọn ìlú kan wà bọ́ọ̀bù wọn wọ́n máa ń jẹ́ kó gùn okùn tí wọ́n fi dúró bọ́ọ̀bù yẹn lan kódà ìwọ́n jẹ́ kíni wọ́n máa jẹ́ kó gùn wọ́n nítorí kíni ìyẹn ni pé tí earthquake bá fẹ́ dé wọ́n máa jẹ́ kí wọ́n tètè mà torí pé tí bọ́ọ̀bù bá ṣe kíni o tí bá ti mì tí ìṣe pé rúùfù atẹ́gùn fẹ́ kálukú mọ̀ pé ọ̀bọ̀ ìgbà ìfẹ́wé wọ́n wá sọ fún wa pé kálukú ò gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ lé torí ẹgbẹ̀ẹ́ lé o ó léwu kálukú ò máa lọ open space sọ̀yẹ́kẹ́ ìfọ́n wọn lọ sí ní wọn lọ gbàjọ síbẹ̀ lọ́lọ́run sọ pé eléyìí ta yé nìyẹn wọ́n wà lá kó lè ṣe ìkọ́lé torí pọ́lọ̀ ní kápá kókó wa jọ láì ní dààmú àákàlọ́ sí kíni àákàlọ́ wárí jọ ní gbogbo sì pàdé bẹ́ẹ̀ náà. إنهم يتلون صدورهم ليستخفوا منه ألا حين يستغسون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور ألا إنهم يفنون صدورهم aya yìí wọ́n ló sọ̀kalẹ̀ lórí ìsàbẹ̀ kan arákùnrin kan tó ń pè ní Akhnas káàdà rọ́jùlá èèyàn kan ọ̀rọ̀ rẹ̀ dùn ẹnu rẹ̀ dùn gan ẹnu rẹ ṣe kí ni ẹnu ẹ dùn bẹ́ẹ̀ ẹnu rẹ ṣe dùn yẹn ó máa ń tíráì láti kọjá rí pé ti ń bẹ lórí ọkàn rẹ̀ ó máa fi ń pamọ́ yóò wá máa ṣe kí ni yóò máa ṣàfihàn ìfẹ́ ànágbèwà Muhammad sóti làlùfáàdì ní alẹ́ ẹ̀tẹ́ tí ẹ gbọ́. ìnáwó yẹn tó na sùnúra òun ìyẹn tó na sùnúra òun. ìnáwó yẹn tó na sùnúra òun. wọ́n fi tó wà lórí ẹ̀mí wọn wọ́n fi kíni o wọ́n fi ń pamọ́ lìyà sáfù mi ni o láti lè má jẹ́ kó ń bẹ lórí ọkàn wọn. náà. الذين يستغشون ثيابهم يعلم ما يسرون àlá nígbà ìnà wọ́n á tún máa gẹ́gẹ́ ni máa daṣọ torí pé ó fẹ́ dàbí ìgbà tí wọ́n ń daṣọ borí kí wọ́n má bàa mọ tí ń bẹ lábẹ́ aṣọ yẹn ọlọ́run ní ẹni jẹ́ kí wọ́n mọ̀ yìí pé. máa yọ sí náà máa yọ nínú. ìyá àlàmù máa yọ ọlọ́run máa ó paná ọmọ kọ̀ọ̀kan o má wọ́n máa yọ fi hàn ó dàgbà ntàgbẹ̀ ní sẹ́rù oníkọ̀kọ̀ oníkìrí oníkọ̀kọ̀ ẹ̀rí pé táwọn afáwọn bá sọ fún wa pé ń fún ọ láṣìírí ń ṣe kíni ń fún ọ láṣìírí ìyẹn ni pé nǹkan tó pamọ́ èèyàn ṣe kíni tí wọ́n mọ̀ ní àṣírí so ọlọ́run ní èyí tí àwọn èèyàn mọ̀ ẹ́ tó jẹ́ nìyẹn ló mọ̀ tí ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ìyẹn ni pé yóò máa yẹn kọ̀rọ̀ ni tó táwọn èèyàn sì tí ní mà ọlọ́ọ̀ni ẹ̀ fi yẹn ìyẹn ti sòdò èyí tí ò tí ì jáde tó wà lórí ọkàn ìgbáyà kò bá tà ní kó ní kílù. tó fún wa fi sọ̀rọ̀ orí ويعلم ما في السماوات وما في الأرض والله والله بكل شيء عليم àìsà kò sí bá a ṣe ní jẹ́jẹ́ tá a wí kọ́kọ̀ tá a pariwo tọ́lọ̀ bó ṣe kí tí ó mọ̀ torí pé àlímù bèbè àti sùdúrò àwọn kan máa ń ṣe ní séèkì lórí ẹ̀ náà bẹ́ẹ̀ pé ẹ sọ́dẹ̀ nìkẹ́yìn wọn abẹ́ lọ́wọ́ ni ṣèbó máa ń tí mo fẹ́ ṣèbó ṣe kí ni ṣèbó máa ti ìbá ti ní ó máa ti mẹ́nu ọkàn mi ó ti rẹ́mi mi àfilẹ̀ ẹlẹ̀ tó ti yé wọn ò mọ̀ pé yàtọ̀ wà ń bẹ̀ torí pé nínú àwọn àǹfààní kan nínú adabu dùá òun náà ni àtàdọ́rù ila Allah bid-da'wa aw bit òun ké o dẹ́kọ̀ọ́ kó máa jí rẹ̀ bẹ́ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé ọlọ́run fún ni ó mà tẹ́lẹ̀ àbí àtúwádé kí o àtúwá ń bí torí pé ó sọ fún wa yìí pé wà ìdá àṣà ẹlẹ́kẹ̀ ìgbà àdì. ìdá àṣà ẹlẹ́kẹ̀ ìgbà àdì láti wà ní ìkọ̀ ìbẹ̀ kò sí kó náà wà tàǹtà ìgbà dàá wọ́n yẹ sẹ́yìn ìbomi wọ́n yóò fi lómi láàárọ̀ yẹ̀wò sùn. wà ìdá àṣà ẹlẹ́kẹ̀ ìgbà àdì ìgbà àdì àdì ìfà ẹ̀yẹ̀ kọ̀rí. òjì ìbùdá àwọn tàǹtà yìí ọlọ́run fẹ́ ká pè wọ́n ó ní mo máa ń dáhùn gbogbo tó bá ti kí ni tó pè máa bó ṣe mọ̀ wá ó máa ń láìkì ká tọrọ lọ́wọ́ òun Allahumma anta razzaq ruzukni ìrẹ́lọ́ba tí kí ni ìrẹ́lọ́ba ọlọ́rọ̀ rọ̀mí lọ́rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ó máa ń fẹ́ bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ mi àti ọ̀lẹ́ wa sí ọba tó dá wa gọ́dá kẹ́yọ̀ sọ pé ó mọ̀ kò ní ìdí sókè kí ṣe tá a bá wí ó tún máa ń tó lóore yàtọ̀ sẹ́yìn tó ti kíni tó béèrè wọn àmọ́ wí láti pípọ́ olè jẹ́rú kan tí ó jù pájú sẹ́lẹ̀ tí ó gbà wípé ọ̀lẹ ló aláìní ló ń síwájú ọba tó ní. ìnáwó àìmú bílá ní sọ̀rọ̀. kábílẹ̀ pẹ̀lú pé ó mà wá gan èyí tó pa má àtètò mà àtètò hàn torí tí ń bẹ́ pààyà wa olóhùn mà wà mẹ́rin. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم فوقها ومستودعها كل في كتاب kò وما sí nínú kíni nínú dábà tọ́lọ̀ ọba dẹ́dàdá tó wà lórí ilẹ̀ sábàtà pè dábà kóòlù dúró alàlà àti táwọn náà jẹ́ kanú ìyẹn ni pé gbogbo tí ń rìn lórí ilẹ̀ ọlọ́ọ̀bá sọ fún wa pé mahlukati jami'an fúnra rẹ̀ ó gbé jẹ̀mú wa ó sì kíni ó gbé lọrùn lọ́rùn àwọn àyà kan wà náà Qur'an tó bá yẹ̀yẹ̀ sí kò nídìí kẹ́yìn wá sí kíni kó máa dára láàmú ẹlòmíì ó sọ wípé ó ń wó kí ó lè lówó fún ká àìmọye ẹni tó ta kò torí ẹni ni wọ́n ta owó òórùn kò lè ti torí ẹ̀ lówó tí wọn ò bá ti kọ owó yẹn mọ́ torí pẹ́ni tí khazainul ardi wà arzakul ibad ẹni tí gbẹgbẹ rẹ̀ wà lọwọ ẹ̀ tani Allah subhanahu wa ni. lọ́jọ́ sọ pé wà máa mi ń dá bẹ̀tì fìlà á. wà máa mi ń dá bàtí fìlà òkè ìlà àlọ́ ìrìn sọ̀rọ̀ náà. kò sí ti ń bẹ lórí ilẹ̀ tí mímí o tó ti ń lọ tí ń pọ̀ ìlà àlọ́lọ́ ìrìn sọ̀rọ̀ náà. àyàfi kó jẹ́ pé àrísìkì rẹ̀ látọ̀dọ̀ wọn ọlọ́run ti wá bá. sọ tó bá ti jẹ́ pé àtọ̀dọ̀ ọlọ́run àrísìkì wọn ti wá ń bá yẹn

mọ̀lẹ́kà jìbìrìlù ó fẹ́ atẹ́kùn sí mi lẹ́nu ananafsa wípé ẹ̀mí kan látọ̀nù ẹ̀mí kan òbí sẹ́kìnì òbí kú lórí ilẹ̀ àtàyẹ sẹ́kìnìlà rìzùkù à tí bá rìzùkì ló sẹ́kìnì tí ó bí pé tárìsì kí yóò bá pé oníṣẹ́kìnì òbí kú lórí ilẹ̀ kódà ń bá mi tọ́ bá sọ fún yẹn wípé owó ìtì ẹni wọ́n mú dúró bẹ́yẹn àbí tí ò bá ṣe tiwa lórí àkókò àbùkátà kágbàlù mọ̀ nkọ́rọ́ iṣẹ́ kọ́ọ̀tù ti gbogbo ayé fẹ́ máa rìn lónìí ẹ̀ tẹ́ bá wọ́ọ̀tì rẹ̀ tẹ́ bá gbọ́nà táwọn yẹn ń gbà wọ́wọ́ lónìí èyí ó padà sórí ìlú ni mo sọ fún wájú ni pé ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ ọ̀dọ́ ni ó wá wò sùn ó ní àfà ó ní fojúsùn mi sọ fún mi rí pé lẹ́yìn bí ọdún mẹ́wàá sísìn wèrè ó pọ̀ láwùjọ ìdùbí mo ní wáì ó ní bẹ́ẹ̀ ni ó nítorí pé ọ̀nà táwọn yẹn ń gbà wá owó ń sìn wọn ò rí owó yẹn ó rọ́nà yẹn le yẹn wà jẹ́ owó yí lórí ṣé wàá rí bẹ́ẹ̀ <laughs> torí wípé kí ló dùn rí bẹ́ẹ̀ tó bá ṣe oṣólẹ̀ kan tó ṣólẹ̀ yẹn bá ṣe sàá sótìyé tówó rẹ̀ bá fẹ́ wọ́n fẹ́ díẹ̀ yóò kí ni o yóò fẹ́ rí ní rẹ̀ tó bá rí ní rẹ̀ wọ́n gbé mi tó lágbára wọ́n kí ni wọ́n ní tó wá ṣẹlẹ̀ ń sìn wípé ọ wà lọ bá màmá rẹ̀ ọ̀gẹ̀ orí rẹ̀ wá ṣé ò wá ṣẹlẹ̀ ni sóbi táwọn wá kọ́ lọ nìyẹn sẹ́ẹ̀mọ̀ pé ìjọ tó bá gé orí màmá rẹ̀ ìjọ lórí rẹ̀ ha ìyá òun torí pé ó gé orí yẹn tó ti yẹ àbó ṣèbàjẹ́ kan tó tóbi ẹ ti gẹ̀ẹ́dẹ̀ ó ṣe kíní yẹn ò wá jẹ́ gẹ́gẹ́ bí ètò ọlọ́run fún un kíní wá ṣe yóò àlùkà ibi tí òun ba ayé jẹ yìí <laughs> kò sí yóò kàn yí lórí ni àwọn èèyàn ti wọnú ọjà ńgbà táwa náà sì máa ń tà ṣe kárọ̀dọ̀ wọn wọnú ọjà lọ́sàn-án wọ́n sì fẹ́ wẹ̀ ọjà lọ́sàn-án gangan yes sẹ́ẹ̀tì bí yẹn lè silent tí wọ́n sì máa wò wọ́n torí pé àwa vigilant àwa conscious of anything òun náà bá lọ́wọ́ pé tí kékeré kan mọ tí ń ṣe tí ń ṣe wá olómọdé kò ṣẹlẹ̀ sí wa kójú pọ̀ bìkọ́tà bá mọ tí ń ṣẹlẹ̀ ni èèyàn láàrin ọjà ó rẹ̀ fẹ́ máa ṣe kí ni ó fẹ́ máa bẹ́wù ó gbómi ká lọ́wọ́ yóò wá wẹ̀ níbo ẹ́ dìde ṣé nǹkan rẹ̀ ṣe ọ́ ọ̀sán léèwẹ̀ nù ni àbí ọ̀fi ètè tí ilé lẹ̀lẹ̀ ọ̀wẹ̀ lẹ́yìn ìkùlé ilé kan ó wá dẹ́mo ẹ̀yọkẹ́ mọ̀ pé ó ti kọjá àlà rẹ̀ wọ́n ti gbé ní tí ò ní jẹ́ mèrè gbolè lọ́wọ́ wọ́n dàgbàgbé ru àyà yìí pé wà máa rìn dábàtì kò sínú dábà kan torí pé a máa rò pé àwa la lágbára jù ni tá a lè ṣiṣẹ́ àbí tá bá rò pé a lè ṣiṣẹ́ àlùfáà ní ẹ̀yìn tẹ̀lé ibò àwọn tí ò lè ṣiṣẹ́ nu dábà wà ká ayé mi dábàtì látàmì rìsíkù à Allahu yarzuquha wa iyyakum. ó ní ẹlọ́mà ó ń àwọn dábà tí mo dá kan tí mo dá nú ẹ̀dá mi ọlọ́run bá wà wọn ò lè dá oúnjẹ wọn gbé wọn ò lè dá oúnjẹ wọn gbé Allahu yarzuqu wa iyyakum ọlọ́run ní gbèsè fún wọn lè lè ni mo sọ nínú olówó torí pé bí yàrá lè ṣiṣẹ́ ni àwọn tí wọ́n máa jáde lẹ́yìn ọkọ̀ àwọn ló kí wọ́n lówó jù pẹ̀lú iṣẹ́ àbò ti fẹ́ẹ̀ ṣe ilé tó wà máa dálíkà kò lè ṣe pín ibẹ̀ lọ́ọ́ sì rí kápẹ́ ṣúmẹ́kà eh, tí ó máa ti báyìí yóò sì máa kọ́lé ní wọ́n ṣe yóò sì wa من دابة إلا على الله رزقها ìyẹn ni wípé àyà ẹ tún túmọ̀ pé òun wàhálà púpọ̀ a láti ṣe ni pé ká sì í ọlọ́run ló dá wa ó tún wá dá ń jẹ fún wa. ọlọ́run alẹ́ kìíní òun ló dá wa ó tún máa ń pèsè jẹ mu wa ó ní wàá yọ ẹ̀láwó mùsàkọ̀rọ̀má àárín. ibi tí kálukú wa wà ó mọ ibi tá a wà o mùsàkọ̀rọ̀ ibi tí gbogbo wa ń wọ̀ sí ọlọ́run kìíní ó mọ̀ ẹ jáde lápẹjá àwọn èèyàn orí mi ọlọ́run fẹ́ tí wọ́n ti rí yẹn ẹ̀yà ẹ̀yà ẹ̀jẹ̀ wọ́n ṣe kìíní ẹ̀jẹ̀ wọ́n rí mi kí wọ́n lè fún mi ń tèmi kò fẹ́ kí ni o. kò fẹ́ sì fẹ́ fún lárìsìkì rẹ̀ ni lẹ́yìn wọn máa dá lọ fúnra rẹ̀ tí wọ́n sì pè é kílẹ̀ wá náà ó ní iṣẹ́ mi iṣẹ́ bò ọmọ yà wà kẹ́gbà ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn bá sàlẹ̀ dáadáa ọlọ́run wọn làwọn tó àwọn lẹ́bi twenty àbí twenty five táwọn ṣe pẹ̀lú mẹ́ta ni wọ́n mú wọn sì <laughs> nọ́mbà fifteen tẹ́yìn bí fifteen ṣe kíni wọ́n ti wọlé wọ́n sì mú yàn mélòó mẹ́ta ìwọ́n náà ti sẹ́ nàìjíríà ṣe èèyàn méjì wọ́n gbà àbí èèyàn bí ọ̀rẹ́ ìdọ́rẹ́ sọ ní ti kíni application yóò ṣe wàhálà náà wọ́n sì lè bẹ́ẹ̀ bá yàn one thousand àádẹ́ta kíni àádẹ́ta fọ́ọ̀mù kíni o fifty thousand jáde ni wọ́n sì kó wa jẹ àwọn ọ̀nà ọlọ́run oye kí mo bá mú fún wa níbi tí wàhálà á lábùmù ibi tí kálukú wa bẹ ibi tí dábàbọ̀ kan bẹ ìjẹ́ ẹ̀mú rẹ̀ ó lọ sí kíni o yóò lọ bá bẹ tó bá gbára lọ́lọ́ ó ní yẹn tí wọ́n ń lọ àwọn yẹn tí ń wọlé wọ́n á lò pé nàmbà sixteen táwọn tó táwọn pọ̀ lẹ́nu ọ̀nà tó báyìí tí ó ti ó security security ti ń pa àwọn wọlé kẹ̀ jáde ni ẹ̀bá mi ò rò kó sojú sáré ó so ẹni yẹn ò wo kí lọ́dọ̀ jẹ́ ó kà wo certificate ni pé hnd kíní kan nd kíní kan master kíní kan kankan ó kà ó kà ra cross ẹ wọlé <laughs> fún ní yẹn a ah, aṣọ ọmọ ibi tí mo wà ó ní tó ń sọ fọlọ́ ọba dáadáa ni ọlọ́run mọ́tọ́dún yìí ó parí fi sẹ́lẹ̀ mi lọ́wọ́ mo fẹ́ fọwọ́ mi gbowó oṣù mi ò sọ káyà àwọn sàdé fún wa ìkáyàwó àwọn múmi nígbà tí wọn lò lórí rẹ̀ kó sóògùn bá Ọlọ́run sọ fọlọ fún Ọlọ́run àní ìgbẹjẹ kọdún yìí ó tán èmi náà bẹ́ẹ̀ ṣe kí mo bẹ tẹwọ bá ìgbowó oṣù torí wọn náà máa gbọ́ ọsẹ kí ni ó sì rí wàyà ìlànà mùsàkọrọ à ó máa bí tí àwọn lábà kọ̀ọ̀kan wà wà mùsàkọrọ à ó ní títà ó ti dé wá bá wa èyí tá a tàn sí mùsàkọrọ ebi tá máa ń kó nǹkan jọ sí náà ní mustawda náà pé ni ń kó nǹkan jọ sí ìyẹn ni pé ó mọ bí tí sàárè kálukú wọ́n ẹ́ torí pé fi fi mo tọ́jú orí bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹ̀ pátápátá ó ti wà nù kẹ́bí a mo kà fún alẹ́ kan tí kálukú bá mọ̀ pé wa ti kọ́ kò ní kọjá wa èyí ó gbára lọ́rùn yóò kẹ̀mẹ́ ṣiṣẹ́ yóò gbà sábà bí mú. torí pé kátàbà lọ́wọ́ mọ̀kọ́bí rọ̀pọ̀ làṣẹ ìn hamsina alifasana kọ́bùlà yakuluka sanawati wal ard. ọlọ́run ní mo kọ gbogbo nǹkan òdi wọn gbogbo nǹkan ó ṣe rí ẹ̀mí rẹ̀ ni iye ọmọ tí ó bí iye ìlú tí ó lọ bí ó ṣe rìnsẹ̀ ní ayé rẹ̀ gbogbo wa wọ́n ti kọ̀sẹ̀ ní wa ní fifty thousand years kọ́lọ́wọ́ tó dá sẹ́mọ̀ àtìlẹ̀ lọ́sẹ̀ kí ni o ló ti kọ́ tàbá gbà pé àkìtàbà kíkọ kádàrá yẹn tá a bá ti lè gbà á sí mi so kò ní jáwé yìí ó sọra wọn lórí ibú torí pé wọn ó jẹ táwọn wọn dààmú torí pé a jẹ ó tó yẹ ká máa sáré rẹ jù sẹ́ẹ̀ mọ́ ó ní wípé àfẹ́ kú bẹ́tà ilé yẹn ẹgẹ́dẹ̀ kálukú àmà kádàrà arísìkì onílé kádàrà ti hè ìjọ wo ni wọ́n kọ pé kù ìjọ ni lórí yẹn ọlọ́ni kúlùn àti jẹ́ àti bẹ́ẹ̀ ní bí kìtà bí mòbí àti kọ́ tíra kan tó hàn tó ọba nínú tí mo mì ní nígbàgbọ́ náà kí kìtà àkọ́dí pé ọ̀dọ̀ ọlọ́run nìyá tíra wà ó sì ti kọ́ bí sẹ̀mí ẹ̀yẹ̀wò ṣe rí. هو الذي خلق السماوات والأرض وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنهم مبعوثون من بعد الموت ليقولن ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين وهو الذي خلق السماوات والأرض في ستة أيام ẹni tó kọ kádàrá wa yẹn ó lẹni tó jẹ́ wípé ó níjọ́ mélòó níjọ́ mẹ́fà wọ́n níjọ́ mẹ́fà yẹn mẹ̀kìdárì àyà mi dùnìyà ó jẹ́ kó jẹ́ òdiwọ̀n ìsẹ̀mí ọjọ́ ayé adẹ́yìn pé ọlọ́run tó dá sánmà àti ilẹ̀ lónìí ọjọ́ mélòó ìjọ mẹ́fà ó fi sòdiwọ̀n fún wa ní torí pé kò sí tí ó fi àsìkò yẹn ṣe ìnáwó amúròkú ìbá àwọn ọ̀rẹ́ torí pé àlámà rí rẹ̀ wọ́n. ọ̀rọ̀ rẹ̀ àṣẹ rẹ̀ tó bá jẹ́ kí nǹkan ó ṣe ayẹ̀kú lẹ́lẹ́wù kún fàyẹ̀kú yóò kàn ní kí nǹkan yẹn máa bẹ yóò sì máa bẹ ni tó bá jẹ́ pé ọlọ́run dá gbogbo sábà bó ṣe fẹ̀ tó yìí ó dá ilẹ̀ within six days tó ti yé àwa ní wọ́n wàkánà arṣùhù wàkánà arṣùhù alẹ́lẹ́mẹ́ àga alárasí rẹ̀ ó ń bẹ lórí kíni lórí omi lọ́dọ̀ àwọn afọ́ onítàwọ̀ yìí wọ́n wá ní ajá wípé káàmẹ̀lì arṣù mọ̀júdọ̀ kọ́pùlà kálíkì sàmà wá sí wọn láàbù aláràṣẹ ọlọ́run ti ń bẹ ṣáájú kí ni o ṣáájú gbogbo dásánmà àti ilẹ̀ ọwọ́ ẹ̀sìn dé ti ẹ̀ ní. wọ́n o Allahu ọba tó ga bá mi mímá ti ń bẹ ṣáájú gbogbo nǹkan sọ pé báwo ni ti ń bẹ ń ìyẹn kọjá kí ni ó kọjá òòyì wa ó kọjá bá lè rò pé ìgbà wo ni ti ń bẹ náà ìgbà wo ni kí ni ni ti ń bẹ wàá wọn sí rẹ̀ ó tóbi sọtìyẹ ó ní wàá sà kùrìsì yìí wò torí pé àga ọlá rẹ bó ṣe pé òun ó ga ju kí ni ó ó gbáàyè ju gbogbo sánmà lọ. wà á ṣubú alẹ́ mẹ́rin ó lága alárasí rẹ̀ wà lórí rẹ̀ sáàmù wípé mcdar lápẹjúwe tabalọ sínú ma geology tí wọ́n fi hàn wáyé pé òdiwọ̀n tí ilẹ̀ gbígbẹ kó lórí omi ó kéré gan omi pọ̀ kí ni o ó pọ̀ ju ilẹ̀ lọ tàbá lọ ṣe ní stéèkì tá a bá fi ọwọ́ bí ọwọ́ gbé kílẹ̀ mọ́tò lè ṣẹlẹ̀ <laughs> ó kéré gan mcdar yẹn just like one third lórí ilẹ̀ tó gbẹ ní gbogbo yòókù omi ni tó bá sẹ́bà ìyì onídìí kójú rọ̀ kátó omi ó ṣe kí ni omi ó yàlé wàkánà aṣù alẹ́lẹ́mẹ́. wàkánà aṣù alẹ́lẹ́mẹ́ liyabluwakum ayyukum ahsanu amala. liyabluwakum ayyukum ahsanu amala. ọlọ́run ni mo gbá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ kí n lè fi bẹ́ẹ̀ yín wò ni liyabluwakum ayyukum ahsanu amala ó dá wa sínú ayé ó dá sọ́mù ó dá ilẹ̀ ó dá omi ó dá alárasí rẹ̀ ó dá àmàláìkà kan wọ́n pè ní hamlatul arshi àwọn tí wọ́n gbé alárasí dání tó ti yé àmàláìkà kan wọ́n ti kíni wọ́n gbé alárasí ọlọ́ọ̀bà nígbà ni wọ́n gbé dání ó dá àwọn yẹn bẹ́ẹ̀ ó wá jó yé wa wípé òun dá gbogbo kíní yẹn líyẹ̀ bìlú àkùn ó fẹ́ dán àwọn òní ajẹ́ gbé تمام الذي بيده الملك تمام الذي بيده الملك وهو على كل شيء قدير نعم. الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا ìmọ̀ abẹ́ wa àìsí wa ọlọ́run fẹ́ fi dán wa wò ni káfílẹ̀ mọ́tàlẹ́ tí ó ṣe dáadáa ìyẹn ni pé nínú purpose of creations sábà bí tọ́lọ̀ torí ẹ̀ sí kíni tó torí ẹ̀ bẹ́ẹ̀ dá oníkíni àlejìlá láti dán wa wò ni ó fẹ́ tẹ̀sí wa ó dá wa torí ká lè jọ́sìn fún ó dá wa torí pé ó fẹ́ dán wa wò sóti inú àdánwò yẹn ni pé talẹ́ni tí ó sì mí gan talẹ́ni tí ó ṣe dáadáa lórí ilẹ̀ pẹ̀lú bí mo ṣe júwe ara mi tó yẹn liyabiluwakum ayyukum ta ni ó ṣiṣẹ́ rẹ̀ dáadáa náà. فيقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن قلت إلى نبوة محمد في كاتب الله بما بقى wala kólítà ìnákùn màbà òsùn náà mi bá rẹ̀ mọ́t ba a sọ máa sọ fún wa ìnákùn màbà òsùn pé wọ́n má ni pé káfílẹ̀ mọ̀ ya ni test wa test wa ni pé káfílẹ̀ gbogbo sẹ́nà bá ṣe lórí ilẹ̀ yìí àá ti kí ni so wọn sọ fún ẹ kí ah, ń o ẹ sì wọ́n gbé ìdìde wọ́n ṣèṣì ro sẹ́yìn sẹ́mi pé ká tó wọ́n bá gbà yìí pé á ṣèṣì ro sẹ́mi ìwọ̀n yóò filenje filenje mọ́ ìwọ̀n bá lè yóò ṣe kí ni yóò wáyé mọ́yà mọ́ pé ọ̀dọ́ jẹ́ nkó ẹnu wọn bá tí lè ro rẹ̀ jẹ́ kí jẹ́ nkó ẹnu wọn bá tí lè rẹ̀ wa nígbà tí mangoro dé yìí lákòjúwe máa ta kéke sótìyẹ wa tá a nígbà tó bá dórí igi tí ẹ̀mà tí ò sẹ́ni tí ó dùkú lé tí ẹ̀mà akọ́mọ́kò rẹ̀ ni ẹ̀já kan díẹ̀ torí tá a bá lọ lé sẹ́mà ọ̀kájú ọ̀wà kó tí ó pọ̀ nígbà tá a bá wà lọ lé wa ni ẹ̀dá kan bá ń kó bá wọn kó kí ni <laughs> nígbà tó nǹkan lẹ́ẹ̀kan sọ fún ọ pé o ṣe kí ni ó kán wà bá bọ́rọ̀ ayé ṣe nínú ìyẹn ní pípẹ́ àwọn máa ń dààmú lórí ilẹ̀ ayé ilé tó pọ̀ àbí mọ́tò tó dé kí ni tó pọ̀ àkáǹtì tí ò níye ẹ jẹ́ torí pé o gbé wa di adẹ́sìsì rẹ̀ ọ̀nà <laughs> tí ó wọ́ọ̀lì jẹ́nà náà bẹ́ẹ̀ kí ni tí ó wọ́ọ̀lì jẹ́nà tẹ́yìn náà bá rò dáadáa àwọn àwọn tí wọ́n ń ni o torí pé bẹ́ẹ̀ bá ṣe kó tó bẹ́ẹ̀ ní ìṣirò rẹ̀ ó o ah! Umar wa torí mọ́kà tí ó tó oṣù ọdún mẹ́fà ló fi o tó fi ṣe pírẹsidẹ́ǹtì kò jù lọ àbátan lọ́dún méjì àtàbọ̀ náà Usman ló twelve years ẹ bá máa ń plọ́ọ̀sì rẹ̀ forty and a half náà forty kí and a half náà plus six ó jẹ́ and a half ó jù bẹ́ẹ̀ torí pé láàrin ìlàfà màáwíà àtìtani àti àìmọ́mọ́ àlè wọ́n dìjọ lu ẹnu wọn bá tó ṣe kíni tó parí tó dáadáa bí sọmọ pé ìlàfà ti nùrú wà bẹ́ẹ̀ tàlà sí ilẹ̀ sánà thirty years ní ìjárólé ànábì ó ṣe kíni ni ó mọ sọmọl mùlùk after that thirty years yóò wà máa kẹ́ kíni ìjọba àwọn lọ́ba lọ́ba kí mo bá lọ bẹ́ẹ̀ ni pé bí wọ́n ṣe lò tó yẹn tó dẹ́pà sọ rẹ wọ́n bẹ́ẹ̀ lè kà ètò gbẹmí lọ́bẹ̀ẹ́ náà aṣọ rẹ, wọ́n fẹ́ ṣe kí ni o lè kà lè ka aṣọ rẹ̀ níjọ́ tí wọ́n gba kọkọrọ bẹ́tìl makdis tó ti tó wá sí Jerusalem tó gba kọkọrọ yẹn tó yé ọ̀nà méjìlá ni wọ́n ti rán aṣọ tó wọ̀ wọ́n ti táàkì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ti ń pín aṣọ sọ́dákọ̀ fáwọn kí ni o fáwọn aláìní ti ń pín sọ́dákọ̀ láàrin o fúnra mú bí aṣọ ọ̀pá mẹta lápèjúwe ní dédé òdiwọ̀n tó pín fún àtúnkù náà níjọ́ tó gun mímbà rí yẹn táwọn èèyàn pé ó rán aṣọ yẹn fẹ́ dàbí jàlábí àtúnkùn díẹ̀ èèyàn kan challenge ẹ̀ ó ní yá àmìrà mùmínín ó ní rẹ̀ aláṣẹ mùmínín ó sì máa sọ pé òun máa ń ṣe déédéé ó mẹ́ta ọ̀pá lórí mímbà náà ni Umaru ti gba lóhùn radiyallahu anhu ó ní mi ò ní tí sọ̀rọ̀ yá abdallah eré Abdullah ìdìde bóòlù ọ̀rọ̀ aṣọ iṣẹ́ jẹ́gàn ni ó lé ní mo fọ̀pá mẹ́ta tèmi kó ti bàbá mi tó fi bù báwọn. Nàá kí fẹ́ lò ní wípé Umar Umar nígbà tí ó pa Umar ọmọ máa bá بعد 12 سنة لكن 12 years ó wá ní kò sọ pé yà ábàtà ìrẹ bàbá mi máa fa'ala Allahu biki kí bàbá ń ṣe pẹ̀lú rẹ bóòlù alámọ̀rí rẹ lọ́dọ̀ ọlọ́run ó ní máa zèrètò àǹtẹ́hì mi nà ṣìṣà mò mi ìyẹ́ mi ògbó bó so tó bá fẹ́ Umaru bọ́rọ̀ se ṣe rí mu pẹ̀lú ròyìn tálábì fi ròyìn ẹ̀ tí àwọn sàbẹ̀ ìyọlọ́lọ́ máa bá wọn tí wọ́n máa ń sọ pé èèyàn kan ò dẹ ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ láàmú tó tó ẹni kí ni wàhálà rẹ̀ òun náà ní pé déédéé tó ṣe kalẹ̀ pé ha ń gbàjọba lẹ́yìn ilé yìí tí ó wà lè ṣe bí ṣe kí o bí ni kó wàhálà bá ti ń bọ̀ nígbà bá open project tó execute project rẹ̀ kó ti dá wàhálà rẹ̀ bá lóya àwò bẹ́ẹ̀ yóò ṣèṣe. sọlábọ̀rọ̀ Umaru bá wá rí báyìí tó kẹsì jọba láwọn àsìkò péréte atẹ́nu wọn bá ọ̀rọ̀ tí ń bẹ pẹ̀lú ẹ̀ kí la fẹ́ sọ pẹ̀lú àwọn tí wọ́n ń pè láì thirty five million lóṣù. sotie àìmọye allowance níṣẹ́ kí ni wọlé ilé òǹdó ń ka sotie ìyẹn ni pé gbogbo àlámọ̀rí yìí ọlọ́run jẹ́ oyé wa wípé a ṣèṣì irun rẹ̀ o tí ànábì sallallahu alaihi wasallam tó bá wá ń sọ fáwọn ará Mẹ́kà tàná wọ́n lè kúlítà ìsìnákùn mẹ́bẹ̀rẹ̀ òṣùn náà. wọ́n lè kúlítà ìsìnákùn mẹ́bẹ̀rẹ̀ òṣùn náà ìyẹn ni pé mẹ́rin la fa ìdè fún àbíta nínú àwọn àdìsọ́kẹ̀ tó gbọ̀rọ̀ rinlẹ̀ lọ́kàn wa tá gbọ̀rọ̀ sẹ́yìn méjì rẹ̀ òun náà kí ni àlùbáàsù báyìí ìyẹn ni pé wọ́n gbé wa dìde ikú ó hàn lórí wa tó ma máa hàn láì tó máa hàn tá a gbọdọ gbà torí pé táwọn kan ò pé wà ikú ó bá sọ bá ń fún wa etí wọ́n sọ ni wípé. ليقولن láyàkú lánàlẹ́ ní ìdàkàfàrù àwọn tí wọ́n ò gbà pọ́jọ́ àlèkí àmọ́ ń bẹ tí gbà wọ́n di gbé wa dìde ṣẹ́gun tẹ́bí lóòótọ́ ìyẹn bá bọ̀ kí wọ́n gbé wọn dìde ẹ ti gẹ́ ẹ̀dá wọ́n sí ìwọ̀n bá yóò ṣe ìyóò ma eléyìí tí mo ní o èyí tí mo ní o ẹnu ọ̀bá yìí tí o àwọn níbi tí àdàbọ̀ Muhammad ìkí àtọ̀lọ̀ ọlọ́kọ̀ wa wá níbi tẹ́rù ìṣirò wọn bà dé ẹ̀rù pé àní wọ́n gbé ẹ̀dùgbé tí ó ṣe ìṣirò rẹ̀ bákìyà fi baiti yìí hìnà wà fàtì ó sẹ́kù lé rẹ̀ nígbà tí ó ṣe kíni ṣe ìṣiwọ̀ ọ̀sẹ́ ẹ̀rù ẹ̀mọ̀ tó wà lé ànábì wa Muhammad arba'atu dananir arba'atu dananir dínárì mẹ́rin ló sẹ́kù lé tani eré sí ọlọ́run máa dàlè pẹ̀lú bẹ́ẹ̀ náà ó tún fọn rere ó sọ fún yàwó Aisha ìyẹn lọ́wọ́ kó máa bá pé tasọ̀dẹ́kì ìyá Aisha bí arúgbó àti dẹ̀rẹ̀ ní. àní fọ́ọ̀dì náà yẹn lọ́sẹ̀ kí o títí lọ́ fi ṣe sàárà á yẹ kó jẹ́ pé bí ṣe máa bá kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run kó jẹ́ pé kí ni o mi ò ní o kò sọ bẹ́ẹ̀ wọ́n tó yẹ ká sì fún àmàgà àìfún wọn sí àbẹ́mọ̀ ẹni tó ra lé kalẹ̀ igbá kalẹ̀ àwọ̀ tí ò kọ́ ọ̀mọ̀ ìkílẹ̀ rẹ̀ kọ́ yóò ṣe wọ́n ta lé yẹn ni ọ̀pọ̀lọpọ̀ property sí wọn máa ń tà ní wọn ò tiẹ̀ ní ló bá tán ibi dáyé kàkó jẹ́ jago lé

torí wọ́n ti mọ bí relocation yóò ṣe kíni yóò ṣe rí ibi náà kó ti máa pariwo táà kó ti máa lọ tí máa bọ̀ tánàbí bá sọ fáwọn kèfèrí bẹ́ẹ̀ ohun tí wọ́n máa sọ ni pé eléyìí tó ń ka yìí iná ara ìlà sẹ̀rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ fún ajáre tí ò ṣe ṣé yóò padà ni ṣé pé a ti nínú mùmí èèyàn tí bá wá sẹ̀mí náà lè sìn tẹ́ sọ fún ìṣirò sì wà nù sàárè o kí làwọn tí ó sọ yóò ní sí wọ́n rẹ̀ ní tó kú bí sọ kú bí ni. alùpàdé wa dá wa lóhùn ó ní záàmà lẹ́dí iná káfà o. záàmà lẹ́dí iná káfà o máa ń lẹ́yìn ẹ̀rọ záàmà lẹ́ni ìrà káfàrú allah yorùbá àṣù ó láwọn tí wọ́n ṣe kẹfẹ́ ni wọ́n ti máa ń rò ti pẹ́ allah yorùbá àṣù pé òun ní ṣe kí ni olùbámu dìde pé ara o oṣù àgbéká dìde ah, àwa tá a ti jẹra bẹ́ẹ̀ wọ́n máa ń yà wá lẹ́nu gan wípé ọ̀pọ̀lọpọ̀ àmì ló wà lórí ilẹ̀ tí ó tó yẹ ká gbà pé à ń dìde ó yẹ ká dẹ́ gbà pọ́nrọ́ nǹkan lòún jí wa dìde tá a bá tiẹ̀ ti dé bẹ́ẹ̀ ẹ̀rọ bá ní sọ òkú sọ pé òkú rí àmọ́ orẹ́ni tó kú tára rẹ̀ ò tí wọ́n rẹ̀ pírísàvẹ̀ tọ́ba ẹ̀ ń bá mu ẹ̀ dúdú bí ẹni tí iná jó ni eléyìí wọ́n ẹ̀ ń bá kò lè change yes ọlọ́mọ ń fi àwọn àyà yẹn ó máa fi ń hàn wá lẹ́ẹ̀kọ̀ kan ní ìgbàdí ọdún tó lọ́mọ tó years yes seventeen seventeen. tọ́ba ten days ọ̀tọ̀ ni tí ó ten days yóò a ti má sọ pé yẹn kan sọ pé a a ti wú a ti ten days a a ti wú sọ pé èmi àti ẹ a o a wú a sọ pé yẹn kan lára ẹ àkàn ni bóyá yẹn kan ò ní kú bóyá yẹn kan ò ní wú bóyá yẹn kan ò ní jẹrà ọlọ́run ló bí ó ṣètò rẹ̀ yàtọ̀ sáwọn fi sàmì fún wa torí àgbà Muhammad ó ní haramallahu ajzamul anbiya ọlọ́run ṣe léèwọ̀ fún ilẹ̀ kó jẹran ara ta àwọn tó àtàwọn ẹ̀sà kan nínú àwọn èèyàn tọ́lọ̀ sàmì o àní sọ pé gbogbo wọn ẹtẹkùnú tẹ sọtí yẹ a ní sọgbọn torí pẹlẹ ò jẹ yẹn o ẹni rẹ ni a lè dájọ torí ẹlẹyìn ìdájọ ò sékìlì o kò sí lọ́dọ̀ wa ọ̀dọ̀ ta wa wà ọ̀dọ̀ ló wà tó bá dẹni tí ń kírun ẹni tọ ẹni rẹ ni torí pé máa kírun ẹni rẹ ni torí pé máa sékìlì o máa gbá rẹ ẹni rẹ ni torí pé máa ṣe dáadáa níta wo sọ ma nù àmọ́ ẹni rẹ lọ́dọ̀ Ọlọ́run ee tó wákẹ́ bó ṣe rí wa ló bá rí lọ́dọ̀ rẹ̀ á máa bèrè pé Ọlọ́run jó rí bẹ́ẹ̀ àmọ́ tí o ní jẹ́ kẹ́ran ilẹ̀ ó ti kó jẹran rẹ̀ tó ti ẹni tí mò ń sọ fún wa wípé lẹ́yìn seventeen years orí ò já kúrò lára ọrùn orí ò ṣe kí ah wọn pé ọba ni ọba aláàni alhalikul almutakabir fàálù ọba tí mo ń ṣe bó ṣe fẹ́ ni téèyàn bá lo ọjọ́ mẹ́ta tó bá kú nu létí wò bá gbé jáde á ará àdúgbò ń dáràn bá a ṣe rí wọ́n dáràn torí pé a ti máa rùn a ti wú omi ò ti máa jáde lọ́fíńdà ó tàn lé o lọ́fíńdà torí pé fẹ́ gbé mùsùlùmí jáde kó o nọlé so ìyẹn ni wípé tá a bá ráwọ̀ kan tí wọ́n ń dì náà àlùbáàkù bá dàlẹ́ mọ́ òfin ìgbẹ́dìde lẹ́yìn kí ni lẹ́yìn ikú wọn ò mọ tí wọ́n ń ṣe ni o wọn ò mọ tí wọ́n ń ṣe rárá náà. àwọn ènìyàn ní sàwọn náà ọmọ àwọn ènìyàn bá ní ọ̀pọ̀ ọmọ sí mú mi. àwọn àṣìlùtò ànábà kọlọkìnrin àkùn àbàtà. ó ní àwọn àṣìlùtò sẹ́ẹ̀ máa rò anama falakuna kum abasa pé adani lásán ṣàbẹ̀ pé táwọn ẹ̀mọ́ rò ní ẹ pé agbádùn ni o ẹ̀dá gbádùn ayé tàbá ti gbádùn ayé tán á ṣe kí ni ẹ̀dá ṣe pàdé kẹ́hìn gbádùn ayé rẹ̀ torí ẹ̀ ó máa ń yà mí lẹ́nu tí mo bá rí àwọn ọmọ àwọn èèyàn kan náà àwọn ẹ̀dá bóyá tí wọ́n jọ àwọn ẹgbẹ́ kan tí ẹ̀mí ò jẹ́ kankan lọ́dọ̀ wọn torí pé èròǹgbà wọn nìyẹn tí mo bá lérò èrò yẹn ni èyí ó ṣe ní ẹ̀mí mi ah èyàn kàn kí ni yóò kàn dé yóò sì mú kó obìnrin tẹ́tọ̀ bá kú bóyá kò sí kankan mọ́ afa asibitun oníṣẹ́ ẹ̀rọ ni anamọ afọlẹ́kìnrin atọ́m alasa pé mo wá dá lásán wà á nà kùn pé ilẹ̀ yín náà lọ́dọ̀ wa láti ìjà òun ẹ̀ padà òun fata ẹ̀ ẹ̀ bọ̀ tó sọ ẹ̀ lágbára lójú. lo bó ṣe tó tààlà wà mo mọ́pò mi kí n ṣiṣẹ́ tí ò nídìí tààlà ìtumọ̀ tààlà nìyẹn ìyẹn ni mùsàlùmọ́ wa ń kúlì náà kọ̀ ìsì an kulli fẹ́ẹ̀ni láìsà kọ́sùn káwájọ́ pé mo dá ẹ̀dá mi ní ìlérò ńgbà kankan lórí ẹ̀ lá fata alọ́wọ́ mẹ́lùkù hàpò ó gbígbẹ́gbẹ́ mi mímọ́ kó mi dínkù ẹ alimẹ́lì ọba ní kápá alhaq ọba ododo. ee àmọ́ ọba tí o sẹ́ni tí jọ̀sìn tọ́ sí àforí. Ah, mímọ́ ọba dada mímọ́ Allah níbi tí wọ́n fi ń wé. Ìyẹn ni pé ẹ má dèrò tẹ̀yìn, ibi tá a ti dúró ní insha Allah ta'ala. Ẹ jẹ́ ká múra, ká dirú wa dáadáa, ká lókè ni. káàdì wà dáadáa irú ẹ̀rù wo là á sì dì ẹ má di dì dìkudì torí pé tá a bá dì ní dìkudì ọba tí ó tu ànákédèrè bá sí yẹ ọba tí máa ń tu nǹkan fínífíní fínífíní wọ́n yẹ̀ wò owó ra wọn owó lówó dúkìá dúkìá tó ti yẹ wọ́n gbẹ̀yìn àdìdẹ wọ́n sì dèrè bó ló táwa ti mọ̀ pé a kù wọ́n gbé wa dìde yóò mọ̀ ọ́rùsẹ́ tí ó ṣe kọ́nà kẹ́yìn ó jẹ́ pé dà díẹ̀ ló bá ní ó sàn ju kó lẹ́fẹ̀ẹ́ bàdà rẹ̀ pọ̀ ó wá ṣiṣẹ́ kíṣẹ́ lọ. àwọn kan wọn tara wa ẹ ọmọràn ọdọọdún là máa lọ ájì ọdọọdún ni ẹ kíní ìpàdà ẹ níbi ájì ájì ẹ ń lọ fún wa ni o ájì ẹ ń ṣe kíni o ẹ ń lọ fún wa ni o torí pé àwọn gba ájì ẹ lọ́wọ́ yìí nígbà tí a máa ṣiṣẹ́ tí ò dáa ó wá níjọsìn tó pọ̀ ṣe kéṣe oníṣẹ́ ní ṣeun àbí ṣe oníṣẹ́ ní ṣeun náà kàbá àkàbà rasulullah sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ náà pẹ̀lú arábìnrin kan báwọn èèyàn sọ pé síwọ́ ọsẹ àwọn ará àdúgbò wa sọ pé ah, iná àkànnà tuntun di ìjà rà ó máa ń fara ní àwọn ará àdúgbò wàlákin náà àtúnṣọ́lì wàtúnṣù ó máa ń kírun ó sì máa ń kíni ó máa ń gbá rẹ̀ ànábì ní ah, ẹ lọ fún ní èrò ọmọ kíni ọmọ náà ni torí pé kò bá gbé tó bá dìde àtàwé àti irun àti gbogbo àtàwọn yóò fi san gbèsè ni abẹnú àmọ mọjà fi ìjọsìn wa san gbèsè àwẹ tá n gbà lọ́wọ́ ẹ mọsí ní gbèsè fún wọn lọ sẹni sẹkàn tá a lọ dé bá níbi tí ó ti lóore tí ó wúlò fún aláyàtí láti kí a lọ subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhanaka rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillah náà ìbéèrè kan tó kọ́kọ́ tẹ́lẹ̀ ìsìn gẹ́gẹ́ bí àdéhùn àná àgbà díẹ̀ díẹ̀ náà. One of my question is a grey hair ìyẹn ni ewu funfun what are the advantage and disadvantage of young man that has grey hair tó ti yẹ na kí ni àǹfààní àléébù àǹfààní àtàléébù ti ń bẹ́ẹ̀ bí kí ọ̀dọ́ kó wu ewu funfun kọ́ọ̀dù ó ṣe kí ni ó ewu funfun tọ́dọ̀ bá wo irú funfun mo ní méjì àbí stress máa ń jẹ́ bẹ́ẹ̀ stress máa ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo bí ọlọ́ọ̀bá ṣe fẹ́ ó máa ń jẹ́ kí ewu ó ṣe kí ni o kó kàn jáde ọjọ́ orí ìrìn ti tó bẹ́ẹ̀ ewu yẹn rẹ̀ ṣe kí ni kò ní jẹ́ gbogbo àgbọn ó ṣe kí ni yóò funfun

so ìyẹn ni wípé a lè sọ pé àpẹẹrẹ báyìí ni torí pé anábọ̀ Muhammad ewu fún jáde lórí rẹ̀ tó kàn lágbo then anabi was under sixty years ṣe àmọ̀ pé kì í ṣe pé àgbà yẹn náà ṣe kí ni ó ti dé tó bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ ewu yẹn ṣe kí ni ó jáde lágbà ìgbà mi àwọn àgbàlagbà máa kà sí àwọn ẹni sáájú kan máa sọ pé ìmọ́lẹ̀ ni tọ́lọ́run ṣe fáwọn ẹni tó bá jẹ́ kí ni olùpáyọ̀ ọlọ́run tó rárá tí màá ṣe ní sẹ́ bóyá hadith kan wà tó sọ wípé ọlọ́run máa ń ti ju arúgbó eléwu funfun àlùsí asáàrù kan gbogbo ọbẹ̀ rẹ̀ rẹ̀ pé ọlọ́run máa ń ti ju kí ni o àwọn tí wọ́n ń fẹ́ wú funfun jọ́sìn fún un kẹ́bà fílẹ̀ mọ̀ tẹ́wọ̀n yẹn bá jáde nínú ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ wọn ò fẹ́ ká dá ẹ̀rẹ̀ sí black èèwọ̀ nínú òfin ẹ̀sìn wa kéèyàn dá ewu orí rẹ̀ sí kíni o àìdá kó má jẹun gan kó change irun orí rẹ̀ kó ló fẹ́ rìn dá rẹ̀ sí kí ni sí black black ohun tó dáa jù téèyàn bá dá rẹ̀ kó dá rẹ̀ sí kí ni o bí red bí tó red báyìí náà bàbá tó bí Abubakar Siddiq Abu Quhafa sọtí yàwó ma fàtẹ́ mbaka tó ṣe Islam tí wọ́n gbé bá bàtà ní ọgbà bàtà ẹ̀bọ̀ Muhammad wọ́n wọ́n ọdún ní láàmì ó sì dé ẹ̀ka tí ò rí náà ewu ti jáde lórí ẹ̀ anẹ́sọ̀rọ̀lá àlọ́ sàlámù sọ́mà bákìrì yìí pé kó lọ dá ìkíni o irun orí rẹ̀ ẹ̀dígẹ́ ló fẹ́ pẹ́lẹ́ tó ti ó bẹ̀ júwe lọ́dúnkọ eh, ewé kan tí ó ní kọ́lọ́ fi ṣe dáì fún nígbà kọ́lọ́ fi ṣe dáì bẹ́ẹ̀ àì dáì sí black tó ti kì í dẹ̀ ṣe bí tàwọn ọ̀dọ́ tí ó dá ẹran gbọ̀n sí ìdáméjì ọ̀kọ̀ níbi àmì irun orí pupa ń bì dúdú ń bì ẹ̀dígẹ́ ẹ̀dẹ̀ náà bẹ́ẹ̀ bí golden colour ẹ máa retí ẹ máa ń wo bí àwọn lárúbáwá tó bá lórí àwọn ẹ máa ń láìpẹ́ kó sọ kà sínú súnà oríṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam náà. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. And I'm not allowed to talk but àwọn ọ̀gá wa máa ń challenge lórí ìgbàgbọ́ wọn challenge ó rọrùn tó dẹ̀ ṣe ṣe tó dẹ̀ dá bẹ́ẹ̀. a ò pé kò wọlé àbí ó wọlé a máa ń sọ̀rọ̀ lórí mímbà yìí torí pé sísí àwọn sálà fún mi ànábì tí ń ṣe kútúbà lọ́wọ́ tí kan náà ọmọ rẹ̀ ṣe kí ni tó wọlé ọmọ kékeré rẹ̀ wọlé ó rẹ̀ ṣe kí ni ó rẹ̀ wọlé ó rẹ̀ gbé àyànà yòròdù alẹ́sùwàì táwa béèrè béèrè lórí mímbà rẹ̀ nẹ́bí lórí kíni ó máa ń dáhùn gẹ́gẹ́ bá sálàfù náà ṣe máa ń ṣe gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí kíni o Umar kàtọ́ so àwọn ọ̀rọ̀ kan wà téèyàn máa ń sọ ìṣesí kan máa ń sọ ìyẹn máa ń túmọ̀ nígbà míì pé àwọn sàhábà táwa bá challenge àwọn sálàfù wọn wọ́n máa ń challenge wọn lórí òdodo kì í ṣe pé lórí tí ò ní túmọ̀ so wọn ò lé débi pé ó lé tí ò ṣeé ṣe kí ni tí ò ṣeé béèrè béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ó béèrè lọ́nà kí ni pẹ̀lú ẹ̀kọ́ àtìbéèrè tó bá ọpọlọ mu ṣùgbọ́n wọn béèrè béèrè lórí mímbà yìí wọ́n lè mọ stop ẹ̀ wọ́n máa ń lékiri wọ́n mọ stop ẹ̀ so èké àtọ̀lọ́ ọlọ́run kó bá àgbà Muhammad náà àtàwọn sábẹ́ ọlọ́ba ayé ti wọn náà wọ́n á lè kó sọ ní ọ̀fà bí ọ̀fà náà ti róṣù níjọ́ ṣé wọ́n rí lọ́fà níjọ́ tọ́sí wọ́n róṣù lọ́fà níjọ́ tọ́sí tọ́sí wọ́n róṣù lọ́fà níjọ́ tọ́sí ẹ́ eh? good and fine wọ́n náà gbàgbọ́ ẹjọ́ Tuesday wọ́n gbà ń jọ sẹ́yìn àbọ̀rọ̀ wọn ò ṣe sọ àbọ̀rọ̀ wọn ṣe sọ báwọn ọ̀rọ̀ wọn ò ṣe sọ ẹ̀gbọ́n tánàbí wa Muhammad sọ̀rọ̀ wọ́n ní ó ní mọ̀ sọ́ọ̀mà ìyá ọmọ ṣak gbogbo ẹni bá gbàwẹ̀ níjọ́ yìí méjì fàkọ̀dà aṣọ àbá kọ́ọ̀sì èrò ẹni bẹ́ẹ̀ ni kí ni ó ti ṣẹlẹ̀ wá kọ́ọ̀sì ẹgbàwẹ̀ níjọ́ ti yìí méjì wọ́n gbà wọ́n jọ twenty seven of what of Shaban twenty seven of Shaban táwọn ọmọdé máa ti gbàwẹ̀ ní fifteen àwẹ̀ Shaban ní fifteen twenty ó mọ̀lẹ́kì yóò dúró yóò dá dúró ni kó má bàa lọ wọ́ bọ́ sí àyàmùsà àwọn ọjọ́ yìí méjì so àwọn tí wọ́n gbàwẹ̀ níjọ́ Wednesday tí wọ́n ní wọ́n rò sùn ó yẹ wa really àwùmí màá láì kẹ̀kẹ́ àti pé mo bá rò sùn yẹn sometimes torí pé lọ́pọ̀ gbà. ó máa ń ṣẹlẹ̀ pé oṣù òjọ́ àìsábà rí àfilẹ́ ọ̀kan lọ́dọ̀ wa ń bí dàám àwọn àní questions kan bí oṣù tí wọ́n rí lọ́dọ̀ wa yẹn ní nàìjíríà níjọ́ wẹ́ẹ̀sì yẹn lálẹ́ sí lálẹ́ wẹ́ẹ̀sì náà ẹ̀ tàbí gbàgbé níjọ́ tọ́ọ̀sì ni oṣù tí wọ́n rí yẹn wọ́n rí káàkiri kò rọrùn kárọ́sù kan náà ní gbogbo lóòótọ́ ni pẹ̀ yóò máa jáde ṣáájú ara wọn wọ́n máa ń sọ fún wa àkọ́kọ́ bí tí oòrùn ó ti kọ́kọ́ yọ lórí ilẹ̀ àti tí ó sì ti wọ̀ tí fájìrì ó ti yọ Suez ni Suezra Switzerland ibẹ̀ ní kí ni o ni ó ti kọ́kọ́ yọ wọ́n pòsì kìíní kan nígbà tó sùn yẹn kọ́kọ́ jáde ní Madrid torí pé àwọn ìlú kan wà kan wà kí ni ahead of us ṣàgbàgbé wẹ̀lẹ́kìn bẹ̀lọ́pọ̀ gbà níbi ọdún bíi mélòó kan sẹ́yìn sí àwọn oṣù kan ti ń ṣe déédéé pẹ̀lú ọ̀dọ̀ wa pẹ̀lú àwọn tí ó wà ahead wa with what with one hour or two hours Saudi Arabia wà ahead of us two hours Cairo wà ahead of us sometimes one hour two hours the same thing Syria Jordan Sudan wọn máa ṣe máa bá a lè kí àtàwọn ìlú tó bá jọ bẹ́ẹ̀ tó yẹ wa so ntí gbogbo àwọn ọdún tí mo wá kà fún agbẹ̀yìn sí yẹn gbogbo bẹ̀ ni wọ́n ti rọ́ṣù níjọ́ àlàrúbá gbogbo ẹ̀ náà ti kíni wọn ò dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀ pé oṣù kíni o oṣù àná ni <laughs> torí pé wọn ò fojú lásán wá wọ́n tún ṣe kíni wọ́n tún fi irinṣẹ́ wá ó di mélòó ó di méjì ẹlẹ́kẹta bẹ̀ ni wípé wọ́n ní wọ́n rọ́ṣù Nàìjíríà lóòótọ́ níjọ́ Tuesday I had it ni o. mo gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n rí níjẹ̀dá ní Kebbi state ẹ ẹ ṣe ẹ̀ pé akusu ya àforíjì wọ́n rí ní Kebbi state wọ́n rí níbo náà wọ́n rí ok wọ́n ok good and fine ìgbà tó rí ta ló rí àní ní dandan bẹ́ẹ̀ ká àmọ́ ẹni tó rí inú ojúṣe wa tá a bá rí wọ́n máa ní áàkì mi ládùúgbò kọ̀ọ̀kan wọ́n máa ní baálé wọ́n sì ní baálẹ̀ tó bá rí oṣù báyẹn wọ́n ò nìkan lọ bá ta ní kí wọ́n lọ bá baálẹ̀ kí baálẹ̀ wa lọ sí kíni yóò lọ bá ọba ọba wa mú ẹni yẹn lọ bá ta ní o wọ́n wá pe sultan akẹ́dà bí nature alámọ̀rí ẹni kíni bó ṣe rí nìyẹn àbáwá kan fún mi lésì wípé ohun tó ṣẹlẹ̀ tí ò lè jẹ́ kí wọ́n pe sultan wọ́n nítorí pé wọ́n ti ṣe mítì inú ṣàbán tí sultan ti ń ka oṣù kí ti ń ka oṣù ká pé tuesday yẹn o twenty eight of what of ṣàbán ni so ìtumọ̀ ẹni pé wọ́n ò lè pe sultan kó gbà kí ni wọ́n pẹ̀lú kí ni ẹ̀ o assumptions ẹ̀rù ni bẹ́ẹ̀ bá rí nítòótọ́ ká sọ pé àwa bá rí lọ́fà tí wèmi bá rí lápèjúwe èmi ó ṣiṣẹ́ débi wípé lápèjúwe gẹ́gẹ́ bí ẹni tó mọ pàtàkì nítorí yẹn tó yẹ ń pe náà àfáàbí méjì mẹ́ta ẹ pẹ̀lẹ́ mẹ́ta mẹ́rin láti jọ kíni láti jọ rí tí wọ́n bá rí àlọ́bọ̀ bàbá àbọ̀mọ́ àgbà bàbá àbọ̀mọ́ àti kíni o àròsù tí a tóbi mélòó ta lọ márùn mẹ́fà bí tí wọ́n là ń parọ́ wọ́n ló bá ń parọ́ àwọn àgbéra bàbá àbọ̀mọ́ àgbọ̀ wà pé ọba lọ́rin lápèjúwe àbí tàbí ká pé àwọn elétò mọ́nsáìtà àwọn mọ́nsáìtì yìí wà dáadáa wọ́n ní kọ́mítì wọ́n tẹ̀ sẹ́ndì nọ́mbàsì wọn sórí ọ̀pọ̀lọpọ̀ mẹ́díà táyà lè fi pè wọ́n wọ́n sẹ́ndì nọ́mbà kẹ́bà fi lè mọ̀ pé wọ́n tẹ́bà ti rẹ̀ rí ìlú kan tẹ́bà ti lè pe nọ́mbà tó wá súnmọ́ yín yẹn nọ́mbà yẹn mẹ́rin tí ó pè tó ní kọ́ wá kọ̀ǹfà mẹ́ lọ́dọ̀ yìí mo ní wáì tí mo ṣe bẹ́ẹ̀ ẹni torí pé sùtọ́ nóò wọn ò bẹ́ẹ̀ sàlámà rí yẹn lórí ìfẹ́ nu torí ẹni ò píkì delegate in Sokoto nìkan throughout the Nigeria ni ni wọ́n ti kí ni ni wọ́n pick so why ẹlẹ́kẹ̀rin tí wọ́n mọ̀ ní mú sọ̀rọ̀ ọlọ́run ló sì mọ òdodo àbí àwọn ọ̀dà máa ṣiṣẹ́ lórí kí ni alàyè kí lórí tó bá dájú tó sì hàn sí wa ọlọ́run tó bá bá já ọ̀sán lórí kí ni nínú ọ̀dọ́ níjọ́ alárúbá ó kù sọ́wọ́ àwọn tí wọ́n sọ fún akéwọ́n lóṣù ìyẹn ìṣèwà láti wa. ìkànnì ọmọ ìyàwó alọ́fà àwọn náà wá sọ pé àwọn gbọ́ tẹ̀ka sọ pé wọ́n lóṣù jẹ̀ga wọ́n lọ́ mọ àwọn wá wà ní jẹ̀ga yẹn gẹ́gẹ́ tó lọ ha Qur'an ṣe àwọn ọ̀dọ́ ẹni tó ti lọ ha Qur'an yẹn ẹni tí ó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n wá pè ẹni yẹn pé màálà à ń àǹgá wọ́tà jẹ̀ga onírara o kò sí tó jọ <laughs> ló bá dé kí ni ẹ sọ state ẹnikẹ́ni yóò sọ mi tó ti rí yàtọ̀ sí aláìní kan ṣe tó jẹun tó yó yòdá ìmùlọ̀gá yìí tí ń pàpè mára ìmọ̀ kọ̀kọ̀ oníkìní àwọn mímọ̀ ìsáàbù ìmọ̀ nǹka yẹ̀pẹ́lẹ̀ sẹ́lẹ̀yìn lẹ́tẹ̀lé ẹni tí ò nírun mo lẹ́rìí rẹ̀ ni sẹ́mi pé ò nírun ni ẹ mọ̀ pé ò nírun mímọ̀ wá kéde ní Islam ọ̀nù tẹ́yìn máa ń fọ́nrẹ́ rẹ̀ tí máa ń pariwo rẹ̀ bí sẹ́ ń pariwo rẹ̀ ọ̀nù tí máa ń gbẹ̀yàn kó òun Islam oníkọ́ máa ṣe kí ni o. ìdí àwòl gẹ̀yìn kó kó ma anabi wa Muhammad ìkí àtọ̀lọ́lọ́ adẹ́kọ́ ní ó anabi ní ma máa kata kan tá àsábì òsè kíni tí anabi ní ìdíkẹ́ máa wo ní àlù báyìí kéwé wọ́n wá ń ní òbẹ̀rẹ̀ ìbéèrè jọ ìbéèrè kan kan tó bá kọ́rọ̀ oṣù ni àti ibi tá a mọ̀ dé láti sọ. àdéhùn kan sọ fún wa pé lèkúlè balàdé rú ìyáta gbogbo olùkọ̀ọ̀kan lórí kí ni o ìbùyọ̀ oṣù yọ rẹ̀ wọ́n lè rọ́ṣù nàìjíríà kámárì níbo tí ìtìláfù màkọ́lẹ̀ ẹ̀tìláàbù mọ̀tọ́lẹ̀ ìyẹn ni bí òòrùn àti òòrùn ṣe ń yọ tó bá ti lè yapa síra wọn láwọn ìlú kan síra wọn a ní sọ pé ọ̀ràn yẹn kọ́ ni kí wọ́n ṣe wọn. ẹgẹ́ bẹ̀ in China how many hours go wà ahead wa between us and China? ee ṣe kó yàtọ̀ síra wọn ó jìnnà sí àbí ó jìnnà síra wọn tí a

Saudi Arabia báyìí sìn wọ́n mọ̀ múra àti kí ìṣá ẹ̀ ẹ̀ rí i pé ó ṣe kí ni ó súnmọ́ra wọn ó súnmọ́ra wọn ìjọba bá ṣe yọ lọ́dọ̀ wọn náà ni ó mọ hàn lọ́dọ̀ wa kì í ṣe pé ti wọ́ ti ta lè sọ pé ó jìnà débi pé àwọn kan ń jọ̀sán àwọn kan ń gbàwẹ̀ àbáwọn kan ń sùn àwọn kan wọ́n mọ̀ ọ́ náà

ìyàwó tó bá ìyàwó tó wá fẹ́ ìyàwó àtọ́jú ìgbà yẹn àti ó sì ní sọ tó ti tó púpọ̀ kéèyàn lásàjẹ pẹ̀lú tó ti máa jẹun bá dẹ́ta sọ wípé inú o sọ bẹ́ẹ̀ sọ́tẹ̀ sọtiẹ ó ní tẹ́lá fẹ́ jèrè ẹ̀ẹ́dẹ́gì ni ẹ̀ jìnà sí innamal khamru wal maisir wàlà àlọ́ ẹ̀ wàlà ẹ̀ wàlà fúnà wàlà rijsun min amali shaytan fajtanibu la'allakum àgbà kọ́lẹ̀ ni ó tẹ́lá fẹ́ jèrè tẹ́lá fẹ́ jèrè òní sábà mú sọ ìyẹn kan ò ní tako jèrè àmọ́ máa ń lóore fún yàn tẹ́yàn bá lè túbà tọ́lọ́ yóò dẹ̀ gbogbo ìtí ẹ̀ títí sáájú yóò hà kúrò fún yẹn bẹ́ẹ̀ so yẹ amẹ́ni tí wọ́n bà ní jẹ́ ti tẹ́tẹ́ kò sí yàtọ̀ láàrin ẹni tí ń bá a ta kò sí yàtọ̀ òun náà owó tẹ́tẹ́ gangan gangan ni kásìkò rìbá ẹni tí bá wọn kọ ewé rèé ẹni tí bá wọn àtẹni tí wítínẹ́sì rẹ̀ kankan náà so irú ìyàwó tó wá lóun ní gba owó yẹn ìjọ yẹn kọ́ ló yẹ kó bẹ̀rẹ̀ ìjọ tó kó wá kó ló yẹ kó bẹ̀rẹ̀ ìjọ ló yẹ ni ò yẹ kó ti gbà ìjọ tọkọ rẹ̀ ti rí sẹ́yìn so gbogbo kan máa ní hikma ṣẹtikẹtẹ tí bá lé wa tọkùnrin bá ti fẹ́ yọwọ́ àwọn obìnrin kò sí ti wọlé sí ẹ̀mí wọn lẹ díẹ̀ dáadáa ìṣẹ́ ìyá tẹ̀lé níta yóò ga laga lórí ẹ̀mí rẹ̀ fún akéèyàn máa jáde yóò kàn máa sọ kẹsà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ máa rọ máa ṣe o ẹ ẹ sòdì lọ o ó mà kó lè ọ̀hún já o. so kí ló dé kí n sọ bẹ́ẹ̀ ni wípé ìjọ tọkọ rẹ ti gbaṣẹ́ ló yẹ kó ti máa rìn ní kàkín à bàbá wa ẹja wá sẹ́ni o kódà kẹlọ ọrọ̀kọ kẹmúlẹ̀ ó sàn délé yìí lọ owó yìí èmi ò rò pé mi ò bá iná nú ẹ o ṣèkìrì ó ti sọ ìfẹ́ ni ó fi bá sọ àti àti pẹ̀lú àpọ́nlé sòtó bá ti bá aṣọ tí ò gbà yóò tún ṣiṣẹ́ lórí ẹ̀ yóò lọ bá bàbá rẹ̀ pé bá mi ntí balẹ̀ wa fẹ́ máa mú wá mi o ìwọ náà fẹ́ máa mú wálé poison náà fẹ́ máa mú wálé wá jẹ fún wa o ntí òdìjọ́ mo yàn dáadáa téèyàn fi ní báríkà náà fẹ́ di kíni náà fẹ́ máa kó wálé ṣẹlẹ̀ ó ti ṣe kíni o so ló wà máa tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ kó tó di jọ́ yóò wá débi pé yóò mú wá tí ò bẹ̀ka bó bá ti bẹ̀rẹ̀ sí mount pressure yẹn díẹ̀ díẹ̀ pẹ̀lú ọgbọ́n ó súnmọ́ kó o bá kọ́ rẹ̀ kó tó di pé yóò wá máa ta ta lẹ́nu yóò sì padà ta lẹ́nu tó lè wọ̀rọ̀ náà owó àmọ́ àwọn afá ni tí ò bá lọ́nà míì tó gbàjẹ́ for a while tó bá jẹ́ obìnrin tó ní kọ́ ọmọ dáadáa for kí ni mo pè é a while ó máa padà reject ẹ̀ pé torí pé kò sí ń tá jẹ lọ́wọ́ báyìí pẹ̀lú ìyọ̀nà ọlọ́run dìgbà báyìí tẹ́ ẹ̀ láti wá mi èmi ò ṣe kí ni o. gẹ́gẹ́ báwọn obìnrin ṣáájú ṣe máa ń ṣe é àwọn lè ṣe sùúrù lórí ebi ayé àwọn ò lè ṣe sùúrù lórí kí ni o iná àkẹyàmà. so irú obìnrin yẹn wàá sọ pé ó láǹfààní láti tako àṣẹ ọkọ rẹ̀ torí pé látọ́ àtàlẹ́ màkàlùkì fi máa ṣe àtàlù khaliq kò sí ìtẹ̀lé fún ẹ̀dá láti tako àṣẹ adẹ́dáwa àdẹ́tẹ̀lé bẹ́ẹ̀. Wallahu Last question, inshallah. Last question, inshallah. Now, last question, inshallah. Now, ó ta bàbá jẹ̀bú ó wá jẹ̀bi two million naira. But who am I pọ̀ tó bá. Ó yẹ kó pọ̀ to bẹ́ẹ̀. to bá jẹ wá kí ni mo one million naira n tó dáa kó má fowó yẹn invest o tó wọ́rọ̀ wọ́n ìròyìn ní báríkà o kó kó wulẹ̀ kó hà kó lọ wá owó mi tó ní kí ni tó lóore bó ṣe rí mu o ó ti kọ́lé o talé pátalé náà náà o owó náà lójú náà náà. ẹni tó bá tà á fi ṣe sàárà ó lé àlè ó lé ara líle rẹ̀ lèyàn tó gbọ́dọ̀ múra bó máa bo ni ó ti máa gbégé ni o ni ó ti máa bo ó dúkìá jọ onígbàládà ẹ̀ mi ṣeré owó èlé